الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبرا لوري قادة جو ọlọ́run ọba ní kọjọ́ kò lónìí tí í ṣe yawmu sabt ọjọ́ kejìlá nínú oṣù Rabi'u Thani hijira fourteen thirty nine tó ṣe dédé ọjọ́ ọgbọ̀n nínú oṣù kejìlá ọdún miladiya two thousand and seventeen ní ìlú arólú níbí ibi tá ti bára wa sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam eléyìí ti ṣe ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run Ẹlẹ́dàá wa sọ nínú Al-Qur'an ó ní inna Allahi islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run òun náà Islam. Islam ẹ̀sìn ọ̀pẹ méjì lọ́dọ̀ ọlọ ojú kan làdá ní iná lẹ̀sìn lọ́dọ̀ ọlọ nínú kọ jẹ́ sàká àbí kọ ọjọ́ sòkò sàká sòkò ńkọ kò ní jùmọ̀ lábẹ́ pàǹsẹ̀sẹ̀ ìsìláàmù yìí wọn lẹ̀sìn baba ńlá wa ádámù aleyhi sàlám wọn lẹ̀sìn anabi nuh aleyhi sàlám. ولسان نبي ابراهيم النبي موسى النبي عيسى عليهم الصلاة والسلام وسيا نكاني مع النبي أفكو جاكوس إسلام نالو أسر ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل إسلام نال سين باباين النبي إبراهيم عليه السلام ona ló sọ yín so mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ẹ̀rí ọlọ́run da wa ni o man yarghabu an millati Ibrahima illa man safiha nafsahu wa laqad istafaynahu fi dunya wa innahu fil akhirati lamina as-salihin idh qala lahu rabbuhu aslim qala aslamtu li rabbil alamin ẹnì kan ní tàkìtì pàkọ́. sí ojú ọ̀nà nabi ibrahim aleyhi salam àyàfi ẹni tó bá gọra rẹ̀ ẹ rán wọn létí ni nípa àgbàtọ́ lọ́n sọ fún anabi ibrahim pé ṣe islam anabi ibrahim dáhùn pé aslamtu li rabbil alamin mo gba islam fún olúwa gbogbo àgbáńlá òun náà ni ẹ̀sìn tó lọ́n fi rán anabi musa aleyhi salam ẹ̀rí fìràhùn ní ìgbà tí ìparun dé ó ti ṣàyàkókò nàgí ọkọ̀ láti gbà ìtọ́lọ́nfìrán nàbì Musa sí lẹ́yìn àmì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan títí ó fi pólísì mẹ́sàn-án. Ànábì Musa wá rí i pé bàbá yìí ọ̀sà ìmọ̀ òdodo agídí àti ló mú má Islam. Islam ọkùnkù wa sojú abẹ́ǹkò níwájú fìràwọ̀nà pé ó ti wá dá mi lójú báyìí pé olórí ibú ni wọ́n fìràwọ̀nà yìí. ìgbà yìí ni fìràwọ̀nà wa di gbàdàgbà lórí pé wọ́n sáré kó ń rẹ́yìn ànábì Musa náà ni. àsìkò tí fìràwọ̀nà wa ń tẹ̀rì nínú òkun ọwọ́ ni amantu an la ilaha illa alladhi amanat bihi banu wa ana minal muslimin èmi náà wá gbàgbọ́ wáyé bí kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi èyí táwọn ọmọ Ísírẹ́lì ti gbàgbọ́ ní èmi náà wá jọ́kanu mùsùlùmí báyìí ọlọ́ni wọn dá lóhùn pé ẹni wọn kò dà ọ́sọ ìtọ́kọ́bí ìgbà yìí láàárọ̀ kí ló mú ọmọ ti gbàgbọ́ tẹ́lẹ̀ níta nílò ń bẹ̀ ni pé Fìràwọn náà sọ pé èmi náà di ọ̀kan náà mùsùlùmí báyìí ẹ̀sìn tọ́lọ̀ fi rán anabi Musa náà ní kíni al-Islam anabi wa Isa alayhi salam eléyìí tí wọ́n ń pè ní Jésù ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá lásìkò tó pe àwọn èèyàn wá sí di kan jọ́sìn fọlọ́n lónìí kan tí gbogbo àwọn aránṣẹ́ tọ́lọ́n fi ránṣẹ́ sáyé àwọn wá jíṣẹ́ fáwọn èèyàn kún sí lọ́nà kò sí kanu wọn tó sọ pé ẹ máa sìn mí dípò Ọlọ́run báwo wá ni ó sì wá jẹ́ pé ẹni tí wọ́n ní lọ jíṣẹ́ fún wọn kó wọ́n mọ̀ ṣẹ̀bọ̀ sọ́lọ̀ yóò wá pé ẹ̀sọ́ mi dọ́lọ̀ tẹ́ ẹ̀ máa sìn lẹ́yìn ọlọ́ kò sí ànábì tó dánrú ẹ̀ wò rí ìgbà tí ànábì Ìsá rí pé gbogbo àwọn èèyàn tó ń pè wá sídìí kan jọ́sìn fọ́lọ́wọ́n ọba lónìí kan ṣoṣo tí ni wọ́n tákìtì pàkọ́ sí ìpè yìí ọwọ́ bá àwọn ẹni ẹ̀sà nínú àwọn ẹni ẹ̀sà nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ qala man ansari ila Allah ó ní ta ni ó ràn mí ṣe láti bá àfi rẹ̀ sin ọlọ́run ọba lọ́wọ́ qala al-hawariyun àwọn sàhábà rẹ̀ tí wọ́n jẹ́ ni ẹ̀sà nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ni nahnu ansarullah àwa á ọlọ́run ọba lọ́wọ́ amanna billah àwa gbọ́ ọlọ́run ọba gbọ́ washhad bi anna muslimun jẹ́rìí sí pé mùsùlùmí làwa náà ìsìláàmù ni wọ́n ń sọ̀rọ̀ yẹn o jẹ́rìí sí pé mùsùlùmí làwa náà tí o bá yé ọ padà sínú alukur'an ní ìgbà tí ọlọ́run ọba wa tó ń sọ fún wa nípa ìyá anabi Isa aleyhi salam ìyá rẹ̀ Maryam ọlọ́wọ́n bá sọ yìí pé ya Maryam qunuti li rabbiki wasjudi warka'i ma'a raki'in ìrẹ̀ Maryam máa dìde dúró sẹ̀sìn fọlọ́ ẹ mọ̀ kí máa ti sọ láti á dúró ọlọ́wọ́n bá ní wasjudi máa forí kalẹ̀ fọlọ̀ ìyá anabi isa ni wọ́n bá wíyà o tó ń pè jésù warka'i ma'ar raki'in ìwọ náà máa tẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀ fọlọ̀ rukunu ẹ mọ̀ kí inú sọ láti wá a máa rukú tẹ́lẹ̀ yìí jẹ́ àmì kan nínú àmì tí fi hàn pé gbogbo àwọn anabi náà ń kọ́ ẹ̀sìn tọ́lọ́ fi rán wa ní kíni al-Islam. anabi isa aleyhi salam wọn nínú àwọn ọmọ díẹ̀ kan sọrọ láti ìgbà tí wọ́n ti wà ní polóró lórí ìtẹ̀ nínú ọrọ tí anabi isa sọ ní ìgbà tí wọ́n kọ́kọ́ bí táwọn èèyàn ń bi ìyá léèrè pé ti Allah ọlọ́run tó ti mà báwo ni ìṣẹ̀lẹ̀ ó rí kó tó di pé ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run ti mà kó àwọn kan pè lọ́lọ́ àwọn kan pè lọ́mọ ọlọ́ àwọn kan pè ní mẹ́ta lọ́kàn ọlọ́ ẹ wá gbọ́ tó kọ́kọ́ sọ inni abdullah ẹrù ọlọ́ọ̀ni mi ẹlòmíì yorùbá dáadáa tẹ máa sọ pé ẹrú ọlọ́yọ̀ máa ga ẹrú báwo ẹrú ẹrú tá a máa tà ẹrú tá a máa rà oríṣiríṣi ni èdè Yorùbá nítorí pé lómi ọ̀gbọ́ Yorùbá tó kù sí. ẹni tó dá ni làwa ṣe á dára wa bàbá wa kọ́ ló dá wa ìyá wa kọ́ ló dá wa. ọlọ́run ọba wa gbogbo nǹkan tó ti yàtọ̀ sọ́lọ̀ dídá lọ́lọ́ kò sí nǹkan kan tó dára rẹ̀ à ń pé wọ́n nǹkan mi ló fi jẹ́ pé ó yẹ kó lọ ronú dáadáa lè bá a mọ̀ ẹni tọ́lọ̀ ń kò lè yí padà ma ẹnìkan ò ọ a lè fi túláàsì sọ nìkan dọmọ Ọlọ́run kójó yọ. akramakumullah alisilamu yìí ona lẹsìn tọ́lọ̀ tó fi rán anabi wa muhammed sallallahu alayhi wa sallam òpin àwọn anabi aṣíwájú fún gbogbo àwọn aránṣẹ́ Ọlọ́run aṣíwájú gbogbo ọmọ anabi adam lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ìsìláàmù tẹ rí báyìí ẹni tó bá wù Ọlọ́run ọba ló máa ń ṣe ní mùsùlùmí o agbára èèyàn kọ́ lèèyàn máa fi jẹ́ mùsùlùmí mi máa ṣe kọ́lé yẹn máa fi jẹ́ mùsùlùmí bàbá àtìyá mi jẹ́ mùsùlùmí kò tó sọ̀yàn di mùsùlùmí àìmọye ẹni tí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí tó ń jẹ́ káfìrì àìmọye ẹni tí bàbá rẹ̀ jẹ́ káfìrì tó ń jẹ́ mùsùlùmí sẹ́ni tó bá wọ ọlọ́run ló máa ń ṣe mùsùlùmí oore tọ́lọ́wọ́n bá ṣe fún wa yìí à ń bẹ lọ́wọ́n bá ẹlẹ́dàá wa kọ́mọ sí padà fún wa ṣáìdá ẹni tọ́lọ́wọ́n bá ṣe mùsùlùmí ìdẹ̀ra ńlá lọ́lọ́run ṣe fún ọ wọ́n ní kò pàdánù kankan nígbà tó lọ́wọ́ bá ṣe mùsùlùmí kí lọ́n fẹ́ sọ pé òní nígbà tó lọ́wọ́ bá ṣe mùsùlùmí kí wọ́n á ní wọ́n fẹ́ sọ pé òní nígbà tó jẹ́ mùsùlùmí ìdí ni wípé ìsìláàmù ni bàbá ńlá orí àìkò ní islam ọ̀ni bàbá ńlá àdánù adúpẹ́ fọlọ́n tó fi bàbá ńlá orí ṣe wá tí ò fi bàbá ńlá àdánù ṣe ti wá. akramakumullah ọlọ́run sọ fún wa nínú alukur'an nínú suratu ali imran ó ní inna diina inda allahi islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run kò náà ní islam nínú àyà mi nínú sura yìí ó ní wa man yabtaghi ghayra al-islam diinan falan yuqbala min wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá fi nǹkan míì tó yàtọ̀ sí islam tó fi ṣẹ̀sìn ọlọ́run ọba ní gbà rẹ̀ yóò sì máa jọ́kan nínú ẹni tó ṣòfò tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà ẹni tó gbọ́ oríire ló ṣe o ẹni tó wá gbọ́ tọkọ tí ó gbà irú wọn ló máa ń kábàámà kọlọ̀ máa ṣe tiwa lábàámà. ìsìláàmù yìí àsìkò tí ọlọ́run rán ànábì wa Muhammad àwọn èèyàn jẹ́ni tí ń bùkátà ìsìláàmù. bí wọ́n ti ṣe ń bukata kójú ọrọ láti sánmà lọ. wọ́n ń bukata Islam tayọ bára ti ṣe ń bùkátà oúnjẹ àtomi lọ. wọ́n ń bukata Islam tayọ bí mo ti ṣe ń bùkátà atẹ́gùn tí ó mi lọ. àsìkò yìí lọ́lọ́run Muhammad sallallahu alayhi wa sallam. àwọn èèyàn ń wọ́n ń bọ́ wọ́n ọlọ́wọ́n ọba ló sóore fún wọn wọ́n ń fọpẹ́ fún nǹkan mi. àwọn èèyàn wọ́n jẹ́ ẹni tó ṣe wípé ẹni tó tiẹ̀ ló ń mọ Ọlọ́run nínú wọn àsìkò tí ń sin lọ́run náà ń tún ṣẹbọ sọ̀lọ̀. torí ẹ àsìkò tọ́lọ́run náà nàbì sallallahu alaihi wasallam. ọ̀pọ̀ ẹ̀ mẹ́yẹ nínú àwọn èèyàn nígbà yẹn iná ló jẹ́ abọ́gibọ̀ pẹ̀. títí dòní yìí báyìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn títí dòní yìí náà abọ́gibọ̀ ọ̀pẹ ni wọ́n igi tó ṣe é gbé ẹ̀yin fúnra ara yín lẹ fọ́ ara yín gbẹ ẹ gbé orí fún ẹ tún gbé ọrùn fún ẹ tún gbé ojú fún ẹ gbé ẹnu fún ojú ò ríran ẹnu ò lè jẹun ẹnu ò lè sọ̀rọ̀ orí nu ragadi ragadi kò wúlò fún kankan irọ́ lásán. káwọn agbè kalẹ̀ ọmọ èèyàn gọ̀ díẹ̀ ọgọ̀ díẹ̀ bàbá ọ̀pọ̀ igi tó ẹkú wọlọ fọ ara rẹ gbẹ́ òkúta tó sì kú fọ ara rẹ gbẹ́ àmọ́ tó sì kú fọ ara rẹ fi yà nǹkan kan ọwọ agbè kalẹ̀ kan ọmọ wa dá oúnjẹ jọ síwájú tó tún lọ mọwọ tó tún máa gbà tó máa kó dọ̀tí bẹ̀ ló kọ pé a ah, kíní ti rùn ìyẹn ni káwọn arúnmọlẹ̀ ti mú tí wọ́n ń bẹ̀ èsù láàlú ó ti mú ti ń ń bẹ̀ Ṣàngó ti gba ti ń bẹ̀ a ah, ọmọ èèyàn ọmọ èèyàn ronú igi yẹn lọ ìwọ dáa ju òkúta yẹn lọ ó tún máa gbára Lami, tí ó dáa fún mi wọ́n jẹ ojú ó tì mí wọ́n gan-an ni bàbá ojú tì mí tí ọba jẹ́ kójú bá tì ọ́ iwájú igi mà ló ti ń gbára dálẹ̀ igi mà ló ń pè ọ́ igi tí ò lè dá nǹkan kan ṣe sáà lè gbá létí kọ́ yẹ̀kẹ́ kò lè yẹ̀kẹ́ yóò gbé fún ọ ní gbégbá dáadáa igi tó ṣe pé tó ọba gbá ń pa dédé àtàrí rẹ̀ ni ó ṣe igi tó ṣe pé tó ọba sáná lù lẹ́yìn ìgbà tó ti gbé pé ó fi ṣe yọ̀gbá náà ni ọ̀nà lọ́mọ wa sìn lẹ́yìn ọlọ́ọ̀ Allah. e àwọn èèyàn ibrahim aleyhi salam báwọn náà ti ṣe rínu abọ́gibọ̀pẹ̀ ni wọ́n wọ́n ń bọ́gi wọ́n ń ibrahim aleyhi ọ̀pá kíyèsí wọn àwọn igi wọn yéé jẹun àwọn igi wọn yéé mú wọn ò láǹfààní kan lè fún yín wọn ò ní aburú lè mú kó fún yín tóbi ah bẹ́ẹ̀ làá bí ni báwọn náà ti báwọn bàbá wa tí wọ́n ń èyí sì bá bàbá rẹ̀ lórí nǹkan kan kó níta àwọn bàbá òun kódà tó ẹ̀kọ́ ara títún dàwọn èèyàn láàmú náà nù láyè sí ẹ̀ngbà tí bàbá èèyàn jẹ́ abọ́ rẹ̀ bàbá èèyàn jẹ́ bàbá lóró bàbá èèyàn jẹ́ eléégún bàbá èèyàn náà jẹ́ olóòṣà olóòṣà ẹ̀ àbónísàfó ẹ̀rí kọ́ ọmọ náà yọ̀ọ́ gbà kan rí ni yọ̀ọ́ gbà kan rí ni bí ẹni fẹ́ sórí ibú rọrùn ó sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn bàbá òun ń ṣe káwọn ó tó kú tóun ó ṣe má bàbá rẹ bá títí láàárọ̀ igbó ti sẹkẹtẹ yóò ní tí ó yóò kẹrí lọ́rùn orí kó yóò kẹrí ni ọ wà títí tí ó fi di pé òórùn fẹ́ kán tàrí ìwọ ò ṣe bẹ́ẹ̀ mà ṣẹbẹ ẹnu sẹ tiẹ nìwọ gbà lọ ẹ ṣe mo ti sẹkẹtẹ pé mo ṣe bá àwọn bàbá mi nù gbogbo akẹ́ tí ọ̀dà tí ọ̀dà tí ọ̀dà ọ̀fà lè burúkú bàbá rẹ̀ ìwé ṣe fà lè ọlọ́run mọ́gùn bàbá rẹ̀ ò ṣe bẹ̀rù rẹ̀ gbogbo orú àwọn nǹkan tí bàbá rẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ti yẹra fún bàbá rẹ ọ̀wọ́ mọ́tò rí kí ló gbé wọlé di mọ́tò. ìbá ga sàgbẹ́dọ́ba ni bàbá rẹ jókòó lórí kú sàgbẹ́dọ́ba ni bàbá ẹ lómi fi ṣe bẹ́ẹ̀dì tó fi kú wọ́rù bẹ́ẹ̀dì tí wọ́n fi ń sùn ní ìsìn abilabalabalapa gbogbo oríkèlè mà nínú yàrá bàbá ò mọ̀ sórú bẹ́ẹ̀dì gbà àdá bàbá wa jẹ bẹ́ẹ̀ àwọn òòṣà àwọn ẹbọ jágbajàgba rádaràdán ránranrun tí ò pé kọ́ mi èèyàn onílọsíwájú tó fàfà sẹ́yìn fọ́ mi èèyàn kí ló dé tó fi jẹ́ pé ní wọ́n sì wàá lọ bá àwọn bàbá rẹ lórí ìbáka irú rẹ náà ní bá àwọn èèyàn ká lónìí bá a ti bá àwọn bàbá wa nu àwọn òsì ní yapa sí lánàá bàbá wa ọmọ àlè nífọwọ́sí júwèé lé bàbá rẹ wọ́n sì máa pòwé nu torí kẹ́bí wọ́n máa gbẹbọ ní irú rẹ̀ náà ní tó ṣẹlẹ̀ anabi ibrahim aleyhi salam ó wá rí i pé arọwà àti àlàyé àti àròyé kò lè yé àwọn èèyàn yìí ẹ jẹ́ kó òun ṣe fún wọn kó lè bá yé wọn ó wá lọ wá àáké níbi tó ti dáa àáké tó mú ó wá ṣe gbogbo àwọn òòṣà lọ́sẹ̀ ètò bẹ́ lórí ètò gé lápá ètò bẹ́ ńkùn gbogbo wọn wá di wọn di kútẹ́kútẹ́ kalẹ̀ ìgbà táwọn èèyàn ó dé tí wọ́n délé òòsà wọ́n bá pé ah! wọ́n ti sa àwọn òòsà lọ́sẹ̀ kálẹ̀ ní tó dánrú eléyìí wò ẹ mọ̀ pé ó yẹ kóòsà ò lè gbèjà ara rẹ̀ ìwọ ní kóòsà ó gbìọ̀ Yorùbá gan gbọ́n pọ̀ Yorùbá gbọ́n pọ̀ ẹgbẹ́ tí wọ́n ní òòsà bó lè gbè mí sẹ́mi bó ṣe bá mi má bà tèmi jẹ́ <laughs> subhanallah òòsà ni wọ́n sálà ké lóríṣiríṣi. tí o lè ṣe kankan o lè tú tẹ̀tẹ̀. wọ́n wá wá bá pé gbogbo wọn ti báyìí náà wá wúra man fa'ala hadha bi alihatina ta ló fojú àwọn ọlọ́run wa rí báyìí ẹ dákun ẹ gbọ́rú èdè ta ló fojú àwọn ọlọ́run wa rí ọlọ́run mọ̀lẹ́pẹ́ wọ́n tún wá fojú ẹ̀ rí subhanallah. wọ́n ní agbọ́tọ̀ ọmọkùnrin kan wọ́n ń pè ń bu Ibrahim Ibrahim ní máa ń sọ̀rọ̀ wọn láì dá bá òun náà ni ọjà gbogbo olúyò nìkan ní máa ń sọ̀rọ̀ àwọn òòṣà wa láì dá bá lọ pé anabi Ibrahim wa aleyhi salam tálẹ́ ní ọdọ́rùn eléyìí wò anabi Ibrahim sì ṣe ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ tí wọ́n gbẹ́ tó tóbi jù ọ̀sẹ̀ fún ọfà akíkọ ọlọ́run bí bóyá tí bá padà dé o wọ́n tiẹ̀ lè bí léèrè kí lọ́ọ́ dájà lẹ̀ torí ẹni tó bá ti fà á ké kọ́rùn ó ti ṣàpèjúwe ń tọ́sẹ̀lẹ̀ mo bínú sí gbogbo wọn ni mo fi bẹ́ wọn lórí <laughs> wọ́n bá a ké lọ́rùn rẹ̀ tó wọ́n á ní kí ló ọ̀gá àwọn tó ṣiṣẹ́ mi ẹ̀ rà ké lọ́rùn rẹ̀ ẹ bí léèrè ẹ sì bí àwọn náà léèrè tí wọ́n bá láhán tí wọ́n fi sọ̀rọ̀ ẹni àbà wọn náà ti mọ̀ pé àwọn eléyìí ò lè sọ̀rọ̀ àhà ẹni tí ò lè sọ̀rọ̀ lẹ́wọ̀n sì. ní paríparí ẹ̀gbọ́n tí wọ́n sọ ni wọ́n ní ẹlẹ́kùn ẹja wà nǹkan ṣe sọ̀rọ̀ yìí o àwọn ọlọ́run ọba lọ́wọ́ bá bá ní nǹkan ṣe o àwọn alátùn àwọn ọlọ́run lọ. àjẹkù sà lè dájà fúnra ara rẹ̀ àwọn ẹni tí ń bọ́ ní gbèjà rẹ̀ sí àti ẹni tí ń sí sí àwọn ẹlẹ́dàá wa lágbára gbogbo agbára tí pé tí pé ńlọba tí pé á ní ńlọba tí pé á má ní ńlọba tí pé á má mí ńlọba tí pé mímí tó ńlọba tí pé kí adébítà ń lọ ńlọba tí pé ká má rí bẹ́ẹ̀ dé ńlọba tó ṣe pé ntọ́ bá fẹ́ ló máa ń ṣe ntí ọba fẹ́ kọ sọ́nà tó lè gbà ṣe wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. akramakumullah ó rí i kí wọ́n ń bọ́gi pẹ̀lú anabi wa sallallahu alayhi wa sallam ló bá àwọn èèyàn ó sì pè wọ́n wọ́n láwọn òòṣà bíi Láta Al-Uzza àti Manata lóríṣiríṣi wọ́n dà wọ́n ní ní àyíká Kaaba òòṣà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta ìlọ́wọ́ àmbẹ̀ láyìíká Kaaba alápọ̀nlé tọ́jẹ́ pé ìní ń bọ ìní ń sìn nígbà tí Islam kọ́kọ́ dé ọmọ lórí eléyìí kò sí ẹnìkan nínú àwọn èèyàn tí ò tún dọ́sà tiẹ̀ ní nílé rẹ̀ débi pé wọn a máa fi dẹ́bínù dẹ́bínù èso mọ́kà tó dùn wọn a máa fi ya èrè kálukú máa fi yèrè tiẹ̀ bí ọba rí tí ó fi gbèrè yóò fi gbẹ́ èrè tí ó sorí fún tí ó sọrùn fún tí ó sapá fún tí ó sẹ̀sẹ̀ fún wọn wá ní àwọn ọmọ wa sí látàárọ̀ tọ́ba wá di ike ọjọ́ fẹ́ kẹnubọ kó tẹ́bi bá ń pa wọn ọlọ́run yóò làwọn ó tún wá fi sóúnjẹ alẹ́ subhanallah lẹ́bi inú tọ́ yà wọn tí ń forí balẹ̀ fún òun náà ni ó tún fi sóúnjẹ alẹ́ sórí bẹ́ẹ̀ ni wọ́n wà tọ́lọ́n ti rán wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ayé ìgbà tó ṣe pé ọmọbìnrin wọn kà kọ́ mà wọn kọ́ ọmọbìnrin kọ́ mà ẹrù lásán ni wọ́n kà kún gbogbo ẹni ọba ti bí mabìnrin ìbànújẹ́ bá tí wọ́n bá ti lè fún yàn rò pé ìyàwó rẹ̀ bí mabìnrin báyìí yóò máa fojú pamọ́ sáwọn èèyàn ni kò ní í fẹ́ rẹ́ nìkan mọ́ nítorí pé aburú ni tí wọ́n fún ní rò pé ìyàwó rẹ̀ bí yóò máa wá ronú tí kò wọ́n lọ rí màyí mọ́lẹ̀ láàyè ni àbí kò wọ́n dì mú tàbùkù tàbùkù bẹ́ẹ̀ ni wọ́n máa ronú ìrònú burúkú. ẹ̀ríkẹ́ lu rẹ̀ náà sì sẹ́kù náà dòní tẹ́ máa sọ pé ìyàwó yẹn nìkan bí ma níìsì tẹ́yìn náà bá fẹ́ béèrè ṣé sọ pé obìnrin ni àbọ̀kùnrin àbẹ́ sọ pé ọkùnrin ni àbóbìnrin èwo lẹ́sọ̀ náà ọkùnrin ni àbóbìnrin sáà ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ara àrùn ma ọ wá bí ọkùnrin ẹ̀yin bàbá bóò nínú yóò ṣe dùn àti kí wọ́n sọ pé ó bí obìnrin náà ẹni ewu ẹ kàn máa gba ìbọ̀wọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tó bá jẹ́ pọ̀ ọmọbìnrin ẹ ẹsẹ ẹsẹ ìrẹ́ akárí obìnrin ìyàwó tí èèyàn ṣe rí nù tìgbà títí ń bọ̀ tìgbà títí ń tí àwọn ìwà jẹ́ kó obìnrin ní wá bí obìnrin ní wá bí obìnrin ní rí lura wọn ọwọ́ fẹ́mi omi tó wá fẹ́ wọn bíbí tí ọkọ bíbá ó bí ọkùnrin ọkọ tó súnmọ́ ó tó bí ọkùnrin ọkọ tó súnmọ́ ó tó bí ọkùnrin a ìka kan ò ní wọ́n ń dì máa lé o yóò máa ṣèṣe pé ẹni wọn bá bí dáa kó sọ nǹkan kan léyìí òun ò kò fún ni torí pé òun gan-an lòún rí ìdíjókòó léyìí torí pé ó ti bí ọmọkùnrin. bí wọ́n ti ṣe rí láyé jahiliya ọmọkùnrin ni wọ́n fọlá fún wọn kọ ọmọbìnrin kún kankan ayé ìgbà tọ́lọ̀ rán anabi sallallahu alayhi ayé ìgbà tí alágbára máa ń yan ọ̀lẹ́jẹ̀ ni wọ́n fọwọ́ lágbáyà lójú ó tún máa ṣe ẹṣẹ́ sà kò sí fún jíjẹ́ alágbára ìdí fi jẹ́ ẹni tó lówó òun gbé owó kalẹ̀ pé gbogbo ẹni tó bá fẹ́ yáwó kó máa bọ̀ á yọ olówó èlé àwọn ọ̀yọ́ olówó èlé nígbà bá yá ẹgbẹ̀rún kan ó fi ẹgbẹ̀rún kan àti àpò kan ọ̀rọ̀ pé ẹ ṣàánú mi kò ṣẹlẹ̀ nítorí pé tí àsìkò àti sanwó yìí bá tó tó náà bá fi lè rówó yìí san kàkà kí wọ́n ọ lára wọ́n tó fi kún yé èlé tó san ni wọ́n fi kún yé èlé tó san ni wọ́n fi lọ lára irú ayé gbà yẹn lọ́lọ́run rán nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam akramakumullah ayé tí obìnrin tó jẹ́ pé wọ́n máa fi wọ́n sí owó nàbì iná lọ́lọ́run rán sallallahu alayhi wa sallam obìnrin nìsín ó lè tán. Asị sókè ilé rẹ tó bá ahụ, onye àwọn ti mọ̀ pé alágbèrè mìíràn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mìíràn kan gbogbo ẹni tí wọ́n wá ra nù wọ́n mọ̀ wá lọ bẹ̀ tó débẹ̀ ní àǹfààní àti máa bá sùn wọ́n máa bá sùn wọ́n máa bá sùn èèyàn ó èyí ó kú tó fi bímọ nígbà tó wá dọ́mọ yọ wá pé gbogbo èyí ogún wọn wá pé wọ́n jọ wọn wá ní kọ́tọ́ka sẹ́ni tó bá fẹ́ bàbá ọmọ òun nínú gbogbo èyí ogún <laughs> mọ́ ẹnìkan nínú gbogbo èyí ogún oná wa wọ ẹnìkan nù wa yọ wá mú pé òun náà sá ni bàbá ọmọ ẹ mi burúkú. tẹ̀sí ma pé ọ̀tán ó tún sẹ́kù ọ̀tán ó tún sẹ́kù ìbẹ́yìn náà ríru rẹ̀ ní ògbésí ayé wa ní pọ̀lọpọ̀ nínú àwọn ọmọbìnrin tí wọ́n ní kí wọ́n lọ́kọ tán láwọn ò tí ì ṣetán lé ọkọ ọkọ ń dà yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tán ní kẹ́yìn náà fi lọ́kọ tẹ́ lọ́mọ ìkéré fàtí lọ lé ọkọ irú ọmọ pínrín sí i ti gbáyé ìgbà tiwa ni ṣé irú ìgbà táwa lọ lé ọkọ nù nígbà tí ẹ ń sọ bá ń tẹ́ ń tanra yín jẹ ah, ọmọ kò ní kéré fún zina yọba di pé wọn ń gbóyún ẹyẹ wálé yọba di pé ọmọ lóyún ó kéré fáti lọ ọkọ kéré fún zina lọmọ bá di pé ó di bá kété kí ló dé jẹ alágbájá pé àwọn dọ́dọ̀ bọ̀dá lágbájá sọ pé òun bá wọn àwọn mẹ́fà làwọn ṣiṣẹ́ ń jọun ẹ̀yin mẹ́fà láì ṣe kànga tápẹ̀ ń gbé kànga subhanallah ńgbà ma ńgbà ma ògbórí dúró àwọn wa di ni àwọn bàbá tó yẹ kó fi wọn àwọn ni wọn wá àwọn ni ọmọ sí pẹpẹ furuukú ẹ dákun ẹ gbà kẹ́nìkan nu yóò ti ẹ gbà á ah, ọlọ́mọ fi access akramakumullah nígbà táwọn èèyàn bá ti tẹ̀lé tọ́lọ̀ bá bùkù sí kàn wọ́n ni. àìmọye ọmọbìnrin lónìí ló ti bímọ sí bàbá rẹ̀ lọ́rùn nítorí pé gbogbo àwọn tó ní ń fọ̀ lóyún wọn ọ̀gbá ah, bàbá lọ àbábọ̀ àwọn ọmọ padà máa jókòó bàbá ọmọbìnrin náà ni ah, kò bàbá mọ bàbá wọn ọmọ tí ń sá ló bí ẹ̀yà ló kọlù ẹ̀yà àwọn ọmọ ló kọlù subhanallah gbogbo olú àwọn aládàáradá jágbajàgba náà lọ wà nígbà tó lọ́run anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìyá àti bàbá gbogbo ẹ̀ òun náà ní ìṣẹ̀bọsọ́lọ̀ ìṣẹ̀bọsọ́lọ̀ tábà abdulhali rẹ̀ ṣé ìṣẹ̀bọsọ́lọ̀ wọn atáláyé bí àbí òtí ìtàn kọ̀mọ̀tì bọ́ ọba rí nígboro òlu ọba dé kọ̀rọ̀ rẹ̀ ọba ń bẹ̀ bí ọba sì sí kọ̀rọ̀ òlu ń bẹ̀ yàrá kálukú kálukú ní nǹkan míì tí wọ́n ń pè lẹ́yìn Allah wọ́n ti fẹ́ wà lè jẹ́ náà rọrùn àṣewọ́n náà rọrùn ti ọba jọlọ nìkan la gbà kò sí ẹlẹ́dàá tí yàtọ̀ sí Allah. kò sí ẹnìkan tó dá nǹkan kan dídá lọ́lọ́ ń dá gbogbo nǹkan Allahu Rabbul Alamin ló ń dá gbogbo nǹkan ẹni tí ń dá gbogbo nǹkan iná lọ́jọ́ ọ̀ràn yẹn lórí gbogbo nǹkan kí gbogbo nǹkan máa jọ́sìn ìlọ wa dé nígbà tí gbogbo nǹkan wa fẹ́ jọ́sìn wọ́n wá pín sápá méjì wọ́n pín sọ́nà méjì àwọn kan ń sin àwọn kan ń sẹ́ àwọn kan àwọn kan pè é lọ́sàn àti lóru àwọn kan pè nǹkan lọ́sàn àti lóru àwọn kan dúpẹ́ fún ní gbogbo ìgbà àwọn kan dúpẹ́ fún nǹkan lẹ́yìn rẹ̀ bọ́lá wa fi làákà ìwá sí torí tí yẹn bá máa rò yọ ọmọ nìkan la gbọdọ sí ìbéèrè náà nù kò jù lọ bẹ wa ọba ọba gbogbo tó fi wá jẹ́ pé nǹkan míì lọ́lẹ́tọ̀ sí ká máa pè lọ́lẹ́tọ̀ sí ká máa sìn lẹ́yìn ọ̀nà. màlẹ́kà ọ̀dà nkankan sẹ́mi akẹ́dà tọ́lọ̀ ń dá màlẹ́kà wọ́n tóbi púpọ̀ màlẹ́kà kọjá gbogbo bìkí àfọ̀. anabi wa sallallahu alayhi wa sallam péré lọ́lọ́run fún láǹfààní àti rí màlẹ́kà jìbìrì lọ́kàn nínú àwọn ẹ̀mẹjèèjì yìí ó ní mo rí màláìka Jibril pẹ̀lú òye rẹ̀ tọ́pọ̀ lọ́nà tó ṣe pé ó kún gbogbo ọ̀kan ìrísẹ́ ẹ̀dá kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀ òun nìkan kún gbogbo ọ̀kan débi pé ìrísẹ́ màmá bí màlẹ́kà tí wàá kára bàtà tó yí kò dá nǹkan kan dídá lọ́lọ́ọ̀dá àṣetán bó ti ṣe burú tó létè tó bó ti ṣe lágbára tó kò dá nǹkan kan dídá lọ́lọ́ọ̀dá àwọn ànábì ọlọ́run bí wọ́n ti ṣe jẹ́ ní ẹ̀sà tọ́lọ́ ń sàlẹ́sà láti wá pe àwọn èèyàn wá sí di kásìlọ́ọ̀n ọba ẹlẹ́dàá wa kò sí kan nínú wọn tó lè dá nǹkan dídá lọ́lọ́ọ̀dá wa ọmọ tí sí ádámà rí kí lọ́lọ́ọ̀ ṣe fún un ìdálọ́dà. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ránwọn létí rẹ anabi muhammed sallallahu alayhi wa sallam nípa àgbà tí ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ fáwọn mọ̀lẹ́kà wípé èmi fẹ́ fi àrólé kan sókè pẹ̀ òun ni baba ńlá wa adam alayhi salam ẹ̀rí tọ́lọ̀ sọ fún ṣètọ́ nìyí ma mana'aka an tasjuda lima khalaqtu biyadayya kí ló mú ọ láti má forí kanlẹ̀ fún tí mo fọwọ́ mi méjèèjì dá baba ńlá wa dídá lọ́lọ́run dàpọ̀ dára rẹ̀ bẹ́ẹ̀ la nabi nuha dídá lọ́lọ́run dàpọ̀ dára rẹ̀ anabi musa dídá lọ́lọ́run dàpọ̀ dára rẹ̀ anabi ibrahim dídá lọ́lọ́run dàpọ̀ dára rẹ̀ zakariya yaqub idris ayub موسى isa tóbi lórí anabi wa muhammed sallallahu alayhi wa sallam dídá lọ́lọ́n dá wọn wọn dára wọn. kódà tóbi lórí anabi isa tó ń pè jésù dídá lọ́lọ́n dá kọ́ dára rẹ̀. bọ́ọ̀lù sì wá fẹ́ yí padà tí ó dọ̀lọ́ wọ́n máa sọ pé jésù ò ṣe kí ló ṣe fún ọ gan tó fi jẹ́ kó ń lo ṣe ọlọ́run tó dán tó dá jésù kò ṣe ọlọ́run mọ́jọ pọlọ ọwọ́ sọnù ọlọ́run ló dé mi ọlọ́run ló dá wọ ọlọ́run gbogbo nǹkan ta yẹn náà rí. bóòlù sì wá ẹni tó pé dídá lọ dáhùn kọ̀ dáwọ̀ ó sì wá dẹni tí wọ́n máa ó sì dẹni tí igi àti ìpẹ́ tó ṣe pé bí títì bá bàjẹ́ nìsín ká fi ìpẹ́ ká fi dì ní bàbá wa tá a fi dáná ẹ má rìn jìnnà kógi ẹ fi dáná làwọn ọmọ wa sìn ha ọlọmọdé ọpọlọwọ sọnù àwọn nǹkan tó jẹ́ pé àwọn wọn pè ní common knowledge àwọn ẹ̀kọ́ tó kéré tó súnmọ́ ò ti sí tẹ́lẹ̀ mo padà wá bẹ mo wá sọ pé mi mọ láyé mo lọ́run èmi gẹ́gẹ́ bíi ta ni irọ́ burúkú èmi tí ì sí tẹ́tẹ́ lẹ́yìn kò sí ni mo tó dé mo tún wá padà dẹni tí ò sí má wá lè mọ láyé ẹ pé dúró a sí oníkálukú wa náà ló sì délé yìí mà ṣùgbọ́n ṣe rí tọ́nà wọn bọ̀ bá fẹ́ fìyàn mọ̀nà wàláì kò sọ pọ́n tẹ̀lé dá. man yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam wa man yurid an yudillahu yaj'al sadrahu dayyiqan harajan ka'annama yas'adu fis sama. ọlọ́ni gbogbo ẹni tó ń bá fẹ́ fọ́nà mà. òun si payá àyà rẹ̀ islam ẹ̀rí ọmọ pé ẹ dákun ẹ sọ fún mi nípa islam ẹ jẹ́ ìmọ̀ nípa rẹ̀ mò ń wò pé ibi tọ́nà wà nù tọ́ba gbọ́ tán pèpè fún sọláàtì kò tí jẹ́ mùsùlùmí o inú rẹ̀ ọmọ dádùn yóò máa rí fọkànbalẹ̀ kò sí ní dùn ẹ pé táwa bá ń pèpè fún nìsín ẹ máa ti ń ni àṣetọ́ni ń sa ni ti ń ba yé àwọn èèyàn jẹun yóò sa ni tọ́ba wá yóò wá

ìgbà yẹn tẹ bá kíyèsí ládùúgbò yín tájà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ń pèpè fún sọ láti dáadáa tó sì fẹ́ pẹ́ni tí ń pè ọ́ máa pè kí ẹsẹ̀ fẹ́ kàn máa wú nínú gbòǹgbòǹ ẹ pè dáadáa ẹ rí i pé gbogbo ajá ìdààmú ọba wa ìdààmú ọba ajá tí wọ́n bá ń pèpè fún sọ láti ajá wọn bẹ̀rẹ̀ sí ní gbó tẹ̀sí mọ́ káná bí ti sọ fún wa tẹ́lẹ̀ náà ó ní tẹ́ bá gbọ́ tájà ń gbó tẹ́ ẹ bá wá gbọ́tàkù kọ́ńkọ́ ẹ máa bẹ tọrọ dáadáa nítorí pé ń ṣe lórí màláìka akramakumullah ẹ rí i pé ẹ̀ṣẹ̀fọ́n kò wú rárá pé kẹ́nìkan sórí rẹ̀ ó wù kó ní kálukú ni ìdí inú tó fi jẹ́ pé ẹni tọ́lọ̀ ń bá fẹ́ fi mànà ọlọ́run bó sì pa ayé àyà rẹ̀ Islam bí yọ bẹ̀rẹ̀ sí ni ronú sọrọ ara rẹ̀ tí ó bá jẹ́ mùsùlùmí ọlọ́mọdémi náà ó ṣègbè ẹ dákun kí lèèyàn máa ṣe téèyàn ó fi di mùsùlùmí kí lèèyàn máa ṣe téèyàn ó fi di mùsùlùmí àti wálé ayé ìyá ní wálẹ̀ méjì àsàárọ̀ ni tọ́ba ńgbọ̀ bá da yé àtúnwá ò ní túnwá mọ́ bàbá rẹ̀ ò túnwá ìwọ sì wá fẹ́ túnwá bí bàbá rẹ̀ ti kú níjọ́ lòun tó túnwá wọn ò déètì màmá rẹ ti kú kò ní tún wá kò sí ayé àtúnwá kankan ẹyọ kan náà ni tó bá ti fẹ́ẹ̀lì òfìdí rẹ mi gbé ni kò sọ̀rọ̀ pé bóyá mọ̀ ń bọ̀ wá ṣàtúnṣe ẹ̀ rí ìdáhùn táwọn máa máa ṣe bí ọba páàsì lẹ́ẹ̀kínní yóò tún tún jáàmù sí kọ́lọ̀ mẹ́jẹ ajáàmù yóò tún máa ṣe lọ yóò máa ṣe lọ yóò máa ṣe lọ títí yóò fi páàsì àmọ́ ayé yìí ẹ̀kan náà ni ọ̀sẹ́nìkan tí ó tún wá àgúdá ayé akẹ́kínní gbogbo àlọ́ tí Yorùbá máa pa fúnra wọn nù wọn á ní ẹ àpékọ̀ dáhùn ọ wálé ó dúró lẹ́nu lẹ̀kọ́ ọ kọ̀ wọlé kọ̀ bá jó nǹkan ní wọlé ẹ pé dáhùn ẹ gbọ́ nǹkan irọ́ gidi àṣetọ́ni tó yàwòrán rẹ̀ ẹ rí pé yóò bá gán gbọ́n pọ̀ àmẹ́tẹ̀jẹ́ pọ̀ nínú àṣà wọn àkàràwọ̀ ní tí a bá pé òkun pópó <laughs> àwọn náà mọ̀ pé náà gbogbo ẹ̀ àbá pópó àwọn olùmọ̀ Islam sọ wọ́n ní tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá lọ pòkú nìsín àṣetọ́ni ọ̀dà ó sì rọ àṣetán lọ́rùn gidigidi láti láti láti kọ́ ohun èèyàn yóò sọ̀rọ̀ bí gbàtẹ́ni tẹ́ mọ́ ní dáhùn àṣetọ́ni lè gbé àwòrán rẹ̀ wọ̀ kọ́ wá báyìí lẹ́yìn tó ti kú kí ló lè fún ṣètọ́ni ọlọ́run fún lágbára bẹ́ẹ̀ ni gbogbo àlìjẹ̀nu wọ́n lè yí àwòrán wọn bá má ṣe fẹ́ àṣetọ́ nìkan àlejànú kan wá wálé ẹ wá ní ọmọ alágbájá nù fa kò sì wọlé ẹ fa bí ọba wọlé lẹ́rọ̀ fokùn sí lọ́rùn ẹ fa wọlé kẹfà ṣetọ́ ni wọlé bọ́ọ̀bá ti kú ti kú nù ẹni tọ́lọ̀ ń bá fẹ́ ni màá fi mànà lọ sí di Islam ọ̀fẹ́ máa gbọ́ nípa Islam mùsùlùmí gan-an tọ́lọ̀ ti fi mànà sí Islam yóò tún fẹ́ máa gbọ́ nípa rẹ̀ nítorí kí Islam rẹ̀ ó lè bá a máa fojoojúmọ́ dá sí i àmọ́ lọ ní ẹni tó ń bá wa fẹ́ sí lọ́nà ọlọ́run dákun mọ́ sí wa lọ́nà ó lòun ó sí ẹ̀mí rẹ̀ ọkàn rẹ̀ yóò fún yóò fún gidigidi ọ̀rọ̀ rẹ̀ wà dàbí tẹni tí ń gòkè lọ sí sẹ́mà kò ní fẹ́ gbọ́rọ̀ Islam tó bá ti gbọ́ tán pépè fún sọ láti mọ́ṣáláṣí àwọn kìnìún tó dénú o wọ́n tó dénú o níjà gbádùn o àkíni wọ́n ṣe fún ẹ kí wọ́n ṣe fún ẹ ìṣẹ́jú méjì ìṣẹ́jú kààbọ̀ náà ni onínàánà òbí ìgbà tó yàn ó kú ni ọlọ́run fẹ́ ọ fún dáadáa nù ọlọ́run fẹ́ ọ fún dáadáa mùsùlùmí pariwo mùsùlùmí yọ̀yàn lẹ́nu mùsùlùmí kò sí gbagba gbogbo kan nínú ọ̀rọ̀ tiwọn ìrọ̀rùn lọ́ba dé ni wọ́n kàn pèpè fún sọlá àti pétọ́ gbogbo olóríire tí máa ń bẹ lágbègbè àsìkò àti sinọ́ tuntun ẹ̀ máa bọ̀ lọ́ba tá tọ́ ẹ̀rí kẹ́ni tọ́lọ́run fẹ́ fi mànà yọ́ọ́ máa ṣe bí ìgbà tí ó kù ni torí pọ́lọ́run ọba ọ̀fẹ́ fi mànà torí ẹni tí máa ń gòkè lọ sí sánmà mímí máa ń ṣòro fún wa torí tá bá ti kó níbi tá a wà yìí tá a máa lọ sókè irú atẹ́gùn tá a mí ní rọrùn yìí máa tán ni yóò máa dínkù yóò máa dínkù yóò máa dínkù yóò máa dínkù oxygen yóò máa tán tẹ̀ bá ti lọ sókè bẹ́ẹ̀ ẹni fẹ́ fi rí yẹ kí gbogbo wa mà nípa ẹ̀sìn wa ìlú wà báyìí kọ́mọ̀ sínú pé àwọn rẹ̀ níjọ́ máa ṣe dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn táwọn èèyàn máa gbọ́rọ̀ nípa ẹ̀sìn ọlọ́ nítorí pé sẹ́ rí ọkàn máa dógùn gẹ́gẹ́ bá nàbí ti sọ gẹ́gẹ́ bí irin tí ṣe máa sì máa mú kọ́kàn òun náà ọmọ máa gbọ́rọ̀ ọlọ́ọ̀ tọkàn ìbá ti ṣèrántí Ọlọ́run tí ìbá ti gbọ́rọ̀ Ọlọ́run yóò máa dògùn ntó lè mú má dògùn tí ó fi máa kọ́ òun náà nìkan máa gbọ́rọ̀ lọ a ti mà báwọn lèmáàmù lèmáàmù pàápàá jùlọ láwọn ọjọ́ jùmọ̀ à wọ́n máa báwọn èèyàn sọ̀rọ̀ nínú kútùbà jùmọ̀ à lórí àwọn akílẹ̀ ṣe tó dáa ẹ túbọ̀ múra sí i àwọn ìwé láti tí ọ̀dà ẹja wọn díẹ̀ gbogbo eléyìí oore ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a tún gbọ́dọ̀ rí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n máa wáyé lóòrèkóòrè bí ọba jẹ́ ojoojúmọ́ bí kápá àárín magreth sí ìṣá kó sì má dín sẹ́ẹ̀kan lọ́sẹ̀ náà o rí olùmọ̀kánlò tí wọ́n máa fáwọn èèyàn nítorí pé tí ó bá ti sẹ́ni tí ó máa ṣàlàyé ẹ̀sìn òdodo fún wa ẹni tí ó sì wọn lọ́nà yóò wọlé wá bá wọn ẹni tí ó sọ wọn nù yóò wọlé wá bá wọn torí ẹ inú fa ló fi jẹ́ pé ọ̀pọ̀ ìyẹn wà tó kó kọ lásán ni wọ́n Islam wọn mọ̀ ń pa rẹ̀ ìdínà tá a fi ra àwọn Ramadan jẹ́ ń di mùsùlùmí ara àwọn júmọ́ jẹ́ ń di mùsùlùmí ara àwọn àìdì ló dé lèmi náà di mùsùlùmí àdánwò ńlá ìsìláàmù ti wá kò sọ́jọ́ sinmi bẹ̀ gbogbo gbalawa sin lọ torí ẹ wò ní dé kan kọ́ wá rí kan kọ́ sáínbọ́ọ̀dù kan sí lára wípé service hours kékeré ń jẹ́ service hours nígbà tí èsì pa ń ta àbí bóyá à ń ṣe búrẹ́dì gbà lè rí búrẹ́dì gbà gbà lè rí búrẹ́dì gbà pé kíni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn èèyàn tó lákòókò ní sọlát wọ́n yẹ sẹ́sẹ́ wọ́n yẹ gbẹ̀yìn sí wọ́n yẹ gbẹ̀yìn sí ọlọ́run sì sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kú òfin dé kọ́sọ́jọ́ sinmi pè ọ́ ikíkọ́ wá sí lọ́tọ́ á sọ pé ètò láti jọ ìkọ́ ètò àmọ̀lẹ́kàjọ́ ti kọ́ ti pọ̀ ẹgbọ́rọ̀. Egboro gbọ́rọ̀ ètò àwọn mọ̀lẹ́kà ti kọ́ ti pọ̀ gbogbo ìgbà náà mà sí náà gbà tó tí kù kọ́dà bọ sàárẹ̀ lópin ìgbà tó bá dọ́sàn àti òrùmà tó dọ́mọ rẹ̀ mọ̀ yàtọ̀ sọ́mọ ẹlòmíì tí làákà déédéé tún ni kò sí lọ kọ̀ọ̀kan má lọ kú dànù káfìrì ìpè ńgbà tó kú dẹ̀dẹ̀ tó ọba bí ńgbà tó sí Islam orí orígun márùn ló dúró o. eléyìí à ń pè ní abd ẹ̀sìn islam gbogbo wa la gbọ́dọ̀ mọ̀ eléyìí abd ẹ̀sìn islam gbogbo wa la gbọ́dọ̀ mọ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn orígun márààrún yìí òun náà ni aṣahadata ìjẹ́rìí méjèèjì ashhadu an la ilaha wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله. lórígun àkọ́kọ́ nínú islam òun sì ni bàbá kájẹ́rì wípé kò sí ọba míì kò sí nǹkan kan tọ́tọ́ láti fi òdodo sìn àyàfi allah ẹlẹ́dàá wa nìkan ìdí nu tó jẹ́ pé mùsùlùmí kì í pe nǹkan míì lẹ́yìn allah mùsùlùmí kì í bẹ̀rù nǹkan míì lẹ́yìn allah mùsùlùmí kì í fojú sọ́dọ̀ nǹkan míì yàtọ̀ sí allah mùsùlùmí kì í ran kankan míì yàtọ̀ sí allah mùsùlùmí kì í pa ẹran lórúkọ nǹkan míì yàtọ̀ sí allah mùsùlùmí kì í búra lórúkọ nǹkan míì yàtọ̀ sí allah mùsùlùmí gbogbo gbà allah ìlà wọn ń allah yẹn oníkíní ń jẹ́ bẹ́ẹ̀ orúkọ ọba tó dé mi tó dáwọ́ nìyẹn orúkọ ọba tó dé mi tó dá wọ nìyẹn kò wá síbi tó lè rìn dé láyé tó rí tí wọn pẹ nìkan bẹ́ẹ̀ ò lè rí ní abẹ́ sámà yìí ò sì lè rí nù sámà ó nìkan ló tó jẹ bẹ́ẹ̀ ó nìkan ló tó jẹ bẹ́ẹ̀ ìtumọ̀ Allah ọ̀nà ni alimalu ayi alimabudu bẹ́ẹ̀ ẹni tá a gbọ́dọ̀ sí lódodo ní jẹ́ Allah ẹni tá a gbọ́dọ̀ sí lódodo tá a gbọ́dọ̀ sí nǹkan mi pẹ̀lú ẹ̀ kò sí nǹkan náà tọ́lẹ́tọ̀ sí pé kò sí àfi tó bá fẹ́ wọná rọrùn kò sí nǹkan náà tọ́lẹ́tọ̀ sí pé kò sí lẹ́yìn Allah àfi tó bá fẹ́ wọná rọrùn tẹ́lẹ̀ ìbáyé wa a gbọ́dọ̀ jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah ìtumọ̀ la ilaha illallah ọ̀run jama kò sí ọba kan tó tọ́ kò sí nǹkan kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah mélòó wá ní ẹyọ̀kan ṣoṣo ni qul huwa Allahu ahad sọ pé Allahu ọ̀kan ṣoṣo ni nítorí tọ́lọ̀ bá lọ pé méjì kò ní sáyé tọ́lọ̀ bá pé méjì wọn kò ní sí òtún bẹ́ẹ̀ tó ń sì bàbá rẹ̀ ò ní sí ìyá rẹ̀ ò ní sí nítorí tí gómìnà bá pé méjì lọ́yọ̀ state bó lọ́yọ̀ state wà yọ dàrú yọ dàrú bàjẹ́ ẹ ọkàn sọ fún fẹ́ gbé ọ̀nà gba rólú títí tá a fi dé ìlàjú ẹ̀ ọkàn sọ pé rárá ọ̀nà ọgbọ́dọ̀ gbà bẹ̀ ọ̀nà tó lọ sóko tító ọkàn wa sọ pé wọn bí ọ̀dà ọ̀nà gba rólú náà níṣẹ́ ọkàn sọ pé bẹ́ẹ̀ mi wọ́n bí da bí wọ́n bí da dáwọ́ gómìnà lásán nù wàhálà ọba ṣẹlẹ̀ ah, àwọn kọ́ngílá àwọn ti kó katakata dé wọ́n ti kó gbogbo ẹ̀ dé

ìdí nu tó fi jẹ́ kí wọn ò ṣe làákàyè ìwọ wá sọ bọ́ọ̀lù ń méjì olóńpé mẹ́ta kọ́dọ̀ pé mẹ́ẹ̀ẹ́dógún gbà ẹgbọ́rọ̀ lọ méjì ìdí tó fi ní sí ni ọ̀kan ronú pò ń fẹ́ dọ̀ ò ní kò lè rí sẹ́sẹ́ ńgbà ti sọ pé ò ní sí kò lè mú ọmọ sí nígbà ti náà ni. ọ̀nbẹ kò sì sí kò sí nígbà kan náà pé lágbájá ń bẹ o lágbájá ò sí lákòókò kan náà kò lè ṣeé ṣe wàá lọ ṣẹlẹ̀ wàá lọ ṣẹlẹ̀ torí ẹ̀ kul law kana fihima alihatun illallah lafasadata ọlọ́ọ̀ni sọ fún wa tó bá gbé ọlọ́ọ̀ mi bá ń bẹ́nu sánmà tilẹ̀ tó yàtọ̀ sí Allah méjèèjì ọba ti bàjẹ́. ayé ọba ti bàjẹ́ ọ̀run ọba ti dàrú a adúpẹ́ fọlọ́n tó ṣe wá torí ẹ ahad jẹ́ oyé wọn ọ̀kan ṣoṣo lọ́lọ́ ìgbà táwọn kèfèrí wọn ń bi ànábì léèrè pé Allahu Allahu tó oníkàsìn yìí ròyìn rẹ̀ fún wa àwa mara wa kálukú wa mara ọmọ ọkọ bàbá ọmọ ẹbí ọmọ kí ọlọ́run yìí náà fún wa délédélé afẹ́ mọ̀ àwọn ta làwọn bàbá rẹ̀ àwọn ta làwọn ìran rẹ̀ èyí wà ọmọ níran ó rò wọ́n rò pé èèyàn lọ́lọ́ ọlọ́run wa sọ sóra yìí kalẹ̀ qul huwa Allahu ahad sọ fún wọn pé Allahu ni ọ̀kan ṣoṣo sì ni kò pé méjì gbogbo nǹkan tẹ́ rí tọ́lọ̀ ń da irú rẹ̀ wà àmọ́ ru ọlọ́run ọba ń kọ́ kò sí torí pé wọn ò da òun ló dá gbogbo nǹkan. sọ fún ọ̀pọ̀ kan ṣoṣo ni Allahu Samad Ọlọ́run ọba yìí ọlọba tá a ronú kàn tẹfsiri mi ọlọba tí ò nínú à ń bọ̀ sífọ́ sí i pé yọ jẹun ẹ pé ọpẹ ló rẹ irọ́ burúkú oúnjẹ rẹ kọ ìwọ wa lomi rẹ so Ọlọ́run ọba kìí í jẹ Ọlọ́run ọba kìí í mu Allahu Samad ìyẹn ni ajuwaf ọba tí ò nínú à ń bọ̀ sí i pé yọ jẹun. tẹ̀fsírì mi ò ọba tí a ronú kàn tẹ̀fsírì mi ò tó ṣe gbogbo èèyàn bùkátà kò bùkátà kankan lọ́dọ̀ ẹnikẹ́ni. lamiyali ọlọ́run ọba tó gbọ́dọ̀ sìn kó bímọ o wàlámiyúlẹ̀ ẹnìkan ò bí eléyìí àmì gíga pé kò bímọ ẹnìkan ò bí. nítorí pé ta ló máa ń bímọ ẹni tó ń bùkátà ọmọ ni ẹni tó ń bùkátà ọmọ ló máa ń bímọ àwa ní ìsìn èèyàn kúrúǹtù à ń bùkátà ọmọ àbá bùkátà ọmọ wọn sọ pé à bàbá èèyàn dáadáa ń bàbá èèyàn dáadáa níbi tí bàbá dáadé kọ́dà bàbá ò bímọ pé ibi tí bàbá dáadé bàbá ò bímọ á kóyún jẹ kóyún jẹ kò bímọ báwo abúkú nù èèyàn lẹ́fun nù. àmọ́ náà ẹlẹ́dàá tó a bá sọ bí ma ó sì pè fọlọ́ ó bú tó lọ sọ ni takadu samawatu yatafattarna min fawqihin sẹ́mu afẹ́ lè fàyà lórí wọn nígbà tí ọba bí ma ọmọ ọmọ wa bú ó tún máa torí pé bí ma ẹ̀dá kan ma kọ́ níyàwó tó bí abẹ́rẹ́ rí nǹkan bẹ̀ ta níyàwó tó bí fọlọ̀ ta níyàwó tó bí ma fọlọ̀ níjẹ́ wọn lọ lébọ̀ tí wọn lọ tí wọn lọ lébọ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ̀ ọlọ́wọ́n ọba bí ma ẹnìkan òbí ọlọ́wọ́n bá nìyẹn wọ́n ní ọ̀nà gbà dáná bí látara obìnrin láì ni ló yà wọn lẹ́nu tí wọ́n fi ọmọ ẹni tọ́lọ̀ ń dá látara obìnrin lásán tí ọ̀sọ́kùnrin kò yá ní lẹ́nu tẹ́ni kò yá ní lẹ́nu tó ẹni tọ́lọ̀ ń dá látara ọkùnrin láìsóbìnrin. à ṣebí inú lobìnrin máa lóyún sí ìyá tán ló bí ànábì èyí sá ebi inú rẹ̀ ló lóyún ẹ̀sìn. ok ànábì ádámà tọ́lọ̀ wọn dá ìyá ńlá wa látara rẹ̀ ńkọ́ inú wo bàbá lóyún sí. tí ẹ yá ní lẹ́nu ju tànábì èyí sá lọ kó o tún gbọ̀yàn ti ìyá ńlá wa kò tún wá yani lẹ́nu tó ti ádámà kò sọ́kùnrin kò sóbìnrin ọlọ́run dá látàrí ìpẹ́ inna mathala Isa inda Allahi ka mathali Adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun. àpèjúwe anabi Isa alayhi salam lọ́dọ̀ ọlọ́run ó dà bí àpèjúwe anabi ádámà ni dá látàrí ìpẹ́ ó sì ní kó jíyàn ó sì dèyàn.

wọ́n wá ní kí ni ìtumọ̀ la ilaha orígun àkọ́kọ́ nù ìtumọ̀ rẹ̀ ni kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah kèsì kò sọ́ba kan ọba pọ̀ ọba pọ̀ nírú ọba ń abẹ́rẹ́ rí nǹkan tẹ́lá tó rìn sí ẹ wọ́n ti pè ìrẹsà pàmẹ́ ọba ńbẹ́ńbẹ́ tẹ́lá tó rìn sí ìrẹsà adúmbẹ̀ ọba ńbẹ́ńbẹ́ ẹ bá lọ sóko ńbẹ́ ọba ńbẹ́ńbẹ́ ọba wà bí ọ̀sọ́ba ọba wà àmọ́ kò sí ẹnìkan tọ́tọ́ láti sìn lódodo àyàfi ta ni Allah ìtumọ̀ la ilaha illallah náà àyè ibòmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ̀túmọ̀ la ilaha illallah a sọ pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah ṣé ìwọ tó ń tún sọ bẹ́ẹ̀ ó yẹ ká bọ́ pọ̀ ń bá wọn sọ ọdún eégún tọ́tọ́ kọ̀tọ́ wọ́n léegun àṣà ni kì í sẹ́sìn wallahi irọ́ ni wọ́n léegun táwọn ń ṣe láyé fi ń gún láyé fi ń gún ẹ̀yin náà ṣe ibi tó gún dé lónìí èlò wọn ń ta agolo mílíkì lónìí. so òsì lọ́wọ́ sọ la ilaha illallah ó bá wọn sọ̀rọ̀. ìsìláàmù n'ada dà wọ́n sọ la ilaha ó ń dè burúkú ń bẹ lábàáwọlé rẹ̀ gbé odó ni wọ́n ní eléyìí patawa kwẹ̀sìn ẹ kálukú mufti <laughs> kálukú dé mufti kálukú kan paasi ìdáhùn nípa esi ni. àwọn sọ la ilaha illallah àwọn náà lọ́lọ́ rí nǹkan àjìmọ̀ amúfibanu ń bẹ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ń pèrò àwọn ó ní màmá òun ló fún òun òun ọ̀gbọ́dọ̀ má jìmọ̀ àwísùn ń bẹ ọ̀fọ̀ tí ń bẹ lẹ́nu ò rí o kò dé mara o mi ní àdó ẹlòmíì gan ló láwọn àdúgbò de ntàwé ìmọ̀ ní sísọ láìláì lọ wọn láwọn ọmọ kan tako láìláì lọ ó sì tako ó tako ìwọ tó yẹ pọlọ ló ń sìn kí ló tún fẹ́ fóògùn sí ìwọ tó yẹ pọlọ ló ń sìn ọ̀fọ̀ tó kọ Ọlọ́run ni wọn máa ń pè ní ọ̀fọ̀ Ọlọ́run mẹjẹ wọn lè gbé àwọn arúnmalẹ̀ ẹ àwọn aláàlálẹ yìí àwọn akíní kan ti ń bẹnu atẹ́gùn àwọn akíní kan ti ń bẹnu òkun àwọn akíní àwọn táníkíní kan ganan náà wọ́n sọ la ilaha illallah ó ń pè nǹkan mìíràn yàtọ̀ sí Allah ó dájú pé ṣe mùsùlùmí irọ́ gidi ẹlòmíì gan ló kọ́ pò ń jẹ́ mùsùlùmí o ló kọ́ pò ń tún jẹ́ àfa yóò tún máa dára ó lè gbé nǹkan kìnnì kan kó túbà yà sí yàrá ìjọba máa sọ pé yà á dámdà yà á ìlò yà á rọkọ yà á ìlò yà á akakadé ìlò sàdádà bí ìlò tí ó fi fa lórí wàhálà bí ìlò fìtìnà bí ìlò. ìwọ nsọla ń n'ụlọ láìla ńlọ lọnà sọlọ ní jẹ wàhálà bí oníjẹ fitina bí oníjẹ sàdádà bí oníjẹ àdádà bí gbogbo ní gbogbo ti wá. ó ń pè nǹkan mi lẹ́yìn ó ń tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ó ń ó ń wọ́n lọ síbi kan lórúkọ ṣé wà mọ́tò ti já ni o ti ṣẹbọ sọlọ tani ṣèṣe ń tán dààmú gbóló tiwa ò ń dà gẹ́gẹ́ bí ọlọ Allahu Rabbul Alamin nìkan la gbọ́dọ̀ máa sìn ẹ̀sìn tí wọ́n sìn wí ọ̀fẹ́ ntoko sínú pọ̀ àdúà ẹ̀sìn ni ìrántàn ẹ̀sìn ni as-salat ẹ̀sìn ni as-siyam ẹ̀sìn dídúnran ẹ̀sìn ni bíbúra ẹ̀sìn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀sìn pọ̀ sísáàjì ẹ̀sìn ni ìkégbàjarè ẹ̀sìn ni tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀sìn ni àìkégbàjarè lọ báyìí má ti dààmú bá dé pájúpájú igbe gbàmígbàmí àìké lọ báyìí ọlọ́nìkan téèyàn bá ti mọ̀ bẹ́ẹ̀ ó di mùsùlùmí gidi nù kì í sì pé bọ́ ọ̀rọ̀ wọ̀ mi ò dénú mi munafiki nìyẹn mùsùlùmí bọ́wọ́ rẹ̀ ṣe rí náà nínú rẹ̀ ó rí la ilaha illallah ìdínà tí mùsùlùmí fi yàtọ̀ sí gbogbo èèyàn yòókù àwọn ìpè nǹkan mi yàtọ̀ sí ọba tó dá gbogbo wa muhammadu rasulillah sallallahu alayhi wa sallam asigba kpanabi wa muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run kìí sọ ọlọ́run kìí ṣèkejì ọlọ́run kìí ṣàmúgbálẹ́gbẹ̀ ọlọ́run. ìránṣẹ́ tọ́lọ̀ ránṣẹ́ sí gbogbo àgbáńlá ọlọ́run ti rán àwọn ránṣẹ́ títí tó fi dórí ànábì Ìsá kálukú ọlọ́run máa rán sáwọn èèyàn rẹ̀ ni kálukú àwọn èèyàn rẹ̀ ni inna arsalna ànábì sáwọn èèyàn النبي صلى الله عليه وسلم وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة àwọn anabi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn wọn nìkan wọn máa rán wọn sí ṣùgbọ́n èmi nìkan lọ́lọ́run rán sí gbogbo àgbáláyé ah èmi dúpẹ́ fọlọ́n tí ò jẹ́ sí nọ́mbà mọ́ anabi tọ́lọ́run rán sí gbogbo àgbáláyé kò pé méjì anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ anabi musa ọlọ́lọ́run rán sáwọn ọmọ israẹli anabi isa kọ ọlọ́lọ́run sáwọn ọmọ israẹli tọ àwọn àti wọn sọmọ israẹli ni wà ní kí ni wá yorùbá ok yorùbá tààlà anabi tọ́lọ́run sí wa anabi <laughs> tọ́lọ́run sí gbogbo àgbáńlá yìí náà lọ́run sí wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí ẹ anabi yìí kìí ṣe bàbá wa o tọ́ àkọ́ àkọ́sára mọ́tò kọ́ mọ́ anabi ẹlòmíì kọ ó ń ṣe búlọ́ọ̀kù ọmọ anabi búlọ́ọ̀kù indọ́sítírì ọmọ anabi báwo láti bó síbo ó lè. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين anabi ẹsẹ bàbá ẹnìkan nù yín bàbá àwọn ọmọ rẹ̀ ni ìránṣẹ́ Ọlọ́run òpin àwọn ànábì kò sí ànábì kàtí ọwọ ayé má lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kò rí kò sí ìránṣẹ́ kàtí ọwọ ayé má lẹ́yìn tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam olọlọrun sí gbogbo àgbáńlá yìí kò sí ànábì míì tọlọrun sí gbogbo àgbáńlá yìí tó o bá ti sí nọ́mbà mu tètè chẹ́ǹjì ẹ̀ o ẹni tí o ti kú ló lè chẹ́ǹjì o tó bá ti kú tiẹ̀ bọ́ ọ̀nù o tiẹ̀ bọ́ ọ̀nù o sí nọ́mbà mu nù o akramakumullah ànábì sallallahu alaihi wa sallam tẹ́ bá fẹ́ ma sampo bóòlù ọlọ́run sì rán sí gbogbo àgbáńlá yìí ọlọ́run ni wa ma arsalnaka illa illa kaffatan linnasi bashiran wa nadhira àrùn àyàfi sí gbogbo àwọn èèyàn lápapọ̀ àfi sí gbogbo àwọn èèyàn lápapọ̀ olùfúnni ní ròdù náà olùkìlọ̀ fún látọjú ayé rẹ náà láti rí sampo àrí Suhail ar Suhaib Ar-Rumi Suhaib yìí òyìnbó ni mùsùlùmí látọjọ́ ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Salman al-Farisi Salman ara àwọn pẹ́ṣẹ́lẹ̀ àwọn fúrúsì ẹni Salman òun jẹ́ ẹ̀sánpù mi Bilal al-Habashi Bilal ọmọ Habashi Afrika látọjọ́ ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ẹ̀ mú wa. lọ́dọ̀ àwọn ànábì mi tọ́rọ náà rán wọn sí gbogbo àgbáńlá yìí ọlọ́run rán wọn sí gbogbo àgbáńlá yìí ẹ ránàbì Musa aleyhi salam ní ìgbà tí ọlọ́run wọn táyé òkun tí wọ́n á rí táwọn kan ń bọ gita ń bọ̀ pẹ̀ táwọn èèyàn rẹ̀ ní abáwa náà wá ń bọ̀ báwọn ń bọ̀ ó ní kò àwọn àmọ́ nàbí Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sí gbogbo àgbáńlá yìí ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run sí gbogbo àgbáńlá yìí a gbọ́dọ̀ gbàgbọ́ gbogbo tó bá sọ fún wa ká gbàgbọ́ àṣẹ tó bá fi pa wá ká tẹ̀lé nítorí ká má ṣe ká jìnà sí a sì gbọ́dọ̀ sílọ̀ àyàfi lórí ìlànà rẹ̀ a gbọ́dọ̀ sílọ̀ àfi lórí ìlànà rẹ̀ orígun akọkọ nù nínú orígun ẹ̀sìn Islam tẹ́nìkan bá ní sítúnù fẹ́ di mùsùlùmí gbólóhùn tá a pè fún náà nù tó náà bá ti pé ó ti dára wa kò jù bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì wà ẹ̀kọ́ mùsọ̀lá ká máa gbé sọ̀lá ti dúró wọ́n sọ pé ká máa ṣe lásán ká máa gbé dúró. ọ̀sọ̀lẹ́ lórígun kejì nínú Islam ẹ̀sìn mọ̀ pé sọ̀lá ti tọ́lọ̀ fi pa á márùn-ún lójúmọ́ kan الصباح، الظهر، العصر، المغرب، العشاء. maghrib al-isha gbogbo mùsùlùmí yẹ kọ́ mú kọ́ wọn as-subh àṣùbà ọgọ́hùn etí máa wá lẹ́yìn ìgbà tó òrùn bá yẹ tàrí mu al-asr làásàrì isha agbọ́dọ̀ mú kọ́ wọn torí bá fẹ́ ní àdìsọ́kàn. pọ̀ fẹ́ sin lọ́n pẹ̀lú ọ̀kan nínú wa ọmọ tó kọ tó kọ rẹ̀ torí rẹ̀ gbogbo alamasuba amadu ma pe ni àyílà àyílà kò nítumọ̀ nínú ṣẹ̀ríà kò sí ti ń jẹ́ àyílà ọlọ́njẹ́ àlà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ agbóhùn sọ̀lẹ́tò gbóhùn kí gbogbo mùsùlùmí orúkọ ti ń sọ̀láàtò àbúrò eléyìí tí máa wá lẹ́yìn ìgbà tó rùn bá yẹ tàrí a sì máa mójútó ọ̀kọ̀ọ̀kan nínú wọn lákòókò rẹ̀ àṣùbà nígbà tá àlùfájàrí bá ti yọ àbúrò nígbà tó rùn bá yẹ tàrí nígbà tọ́jọ́ kan rí rárá tó bá ti yẹ tàrí àsìkò rẹ̀ ti tó kìí ṣaago ọwọ́ dágbẹ́ sọ̀láàtù aago méjì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nù sẹ̀rí àyè tóòrùn bá ti yẹ tàrí torí rẹ̀ wọ́n á pèpè fún sọ̀láàtù ní aago kan kú kọ́tà onírú èwo tún lè léyìí o àwọn bàbá wo sẹ́rù ẹ̀ wọn bàbá yín bá wọ àwọn bàbá yín ọ̀mọ́ ń pẹ̀ sí náà ẹ̀sìn ti ń yí eyín bọ̀ nù aago kan kú kínní kan àsìkò ti tónu nígbà tí ọba fi dìṣẹ́jú mẹ́wàá sígbà mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sì kọ́ àmà kò ní dàgídí tóorùn bá ti yẹ tàrí kálukú náà bọ́ nóorùn kó wá tàrí rẹ̀ sóorùn asr ní ìgbà tí ò jí gbogbo nǹkan tó bá gùn tó gbogbo nǹkan yàtọ̀ síbi tó ò jí wà nígbà tó òrùn wà látàrí ìgbà náà làkókò asr wọlé magreth tó òrùn bá ti wọ̀ ìṣá ní ìgbà tí ó bá tó ìgbà tí àfọ̀npápá ti máa bẹ lójú sẹ́mà nígbà tó òrùn bá wọ̀ tó bá parẹ́ gbà náà lákòókò ìṣá ìwọlé a gbọ́dọ̀ mójútó as-salata as-salata ẹ mójútó salata ẹ mójútó salata ẹnikẹ́ni tó bá fi ráàlì yóò fi nǹkan mí ráàlì a gbọ́dọ̀ mójútó èsì pé ńgbà tí nǹkan bá ń dàrú lọ́mọ lọ́mọ síláṣí tí nǹkan bá ti jù ọ́ lára òní wá má ẹwà àwọn mọ́sálásí wọn kọ́lẹ̀ nílùú yìí ní ìsìn mọ́sálásí nù jìnrìn jìnrìn síbẹ̀ là ń lọ ọbẹ̀ tá à ń lọ sí lọ́nbẹ̀ wọ́n ní tẹ́fà fẹ́ mọ̀ bí wọ́n ṣe dá tó lù kàn ẹ wò bí wọ́n ṣe pọ̀ tó mọ́ṣáláṣí wọn ẹ sá ti lọ ọbẹ̀ lásùbà ẹ wo èèyàn tí ó wà mọ́ṣáláṣí ẹ lọ ọbẹ̀ ní gbọ́rọ̀ ẹ wo èèyàn tí ó wà áṣù magrib ìṣá èèyàn mélòó ni wà mọ́ṣáláṣí ibẹ̀ láti mọ̀ bí wọ́n bá dá bí wọ́n bá dá lù ẹ lè pàtọ́ lọ́ǹtì kẹ́yìn ọ nínú ẹ̀sìn Islam sọ̀látù jùmọ̀ àtúwà lọ́jọ́ jùmọ̀ ọ̀ràn ẹ̀yàn ojúlówó ọ̀ràn ẹ̀yàn ló ń yàtọ̀ sílẹ̀ yìí àwọn náfìlà tún wà láti máa mójútó rákà mẹ́rin ṣáájú sọ̀látù duhur mẹ́rin lẹ́yìn rẹ̀ méjì lẹ́yìn magrib méjì lẹ́yìn ìṣáì méjì ṣáájú àsùbá ó di méjìlá anabi sallallahu alayhi wa sallam wọ́n lẹ́nìkẹ́ni tó bá mójútó àwọn aráka méjìlá yìí láàrin òru àti ọ̀sán ọlọ́wọ́n bó ti torí rẹ̀ kọ́lé kan fún lọ́gbà àlìjẹ́nà. tẹ̀ bá mójútó ráka méjèèjìlá yìí lóru àti lọ́sàn-án ti torí rẹ̀ kọ́lé fún yín lálìjẹ́nà. bẹ́ẹ̀ náà ni sọ̀látùl wítìr a gbọ́dọ̀ mójútó ká tó sùn lójoojúmọ́ ayé wa bákan náà Islam orígun rẹ̀ kẹta oníkàmá yọ zakat azakat owó péréte teni nínú àìníye owó tọ́lọ̀ fún wa ó ní ká yọ ká fi fọ owó wa mọ́ ká fi sánà bí ó sì dáa fún wa tó bá di lọ́la kìyàmù tá a fi ní jìyà ọlọ́run fún wa lówó pípọ̀ ó wá ní ká yọ díẹ̀ ń bẹ̀ nínú owó tá a máa yọ zaka rẹ̀ òun náà ní wúrà àti fàdákà gẹ́gẹ́ bí àwọn owó tá a ná tá a bá lówó débi tí zaka wọnú ẹ̀ dandan ní ká yọ zaka rẹ̀ lónìí náírà àti kóbò tá a bá ní one million one hundred and eighty three thousand naira zaka ti ti wọnú owó mílíọ̀n kan àti ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ó lé ẹgbẹ̀rún mẹ́tàléní ọgọ́rin bí èèyàn bá ti lówó tó tó bẹ́ẹ̀ zaka ti wọnú owó rẹ̀ owó tó kéré jù ní tọba alówó tó tó báyìí ọyọ ìdá ịdaka n'ogoji ogójì péré ìdá ogójì péré tọba jẹ́ kó ń wóró lẹ bá gbìn bí àgbàdo bí ọkà bàbà bí jéró bí ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí èrè oko yín tó náà bá fi pọ̀ tó yẹ téèyàn á máa òun náà ni múdù ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn méjì múdù ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn méjì múdù tá a gbà lérò kìí ṣe eh, múdù tẹ́ntẹ́n fi wọn nǹkan lọ́jà o irú múdù tá a máa fi yọ zakatul fitr nínú Ramadan tàbá ti ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn méjì zakat ti wọ bẹ̀ á wàá yọ ìdákanu mẹ́wàá ìdákanu mẹ́wàá péré ńlá yọ á yọ fáwọn ẹni tọ́lọ̀ ní ká fún kìí ṣe lè má mú kìí ṣe làdáni o àwọn èèyàn oríṣi mẹ́jọ lọ́lọ́run ní kẹ́ fún ẹ bá fún oríṣi kan nu wọn tó fi tán kò sí wàhálà ń mọ́sálásí wọn pé kọ́ ìdá ìdá kan iye ìdá kan nu owó rẹ̀ dá fún ta ni mọ́sálásí ìsílẹ̀ tán ti ń gba sàrà tó bá yọ zakati rẹ̀ àwọn tọ́lọ̀ ní kò fún ti wà wọ́n ti wà wọ́n ti wà àwọn aláìní àwọn tálákà bákan náà àwọn ẹni tó ń ṣiṣẹ́ kíkó zakati jọ àwọn ẹni tó jẹ gbèsè bákan náà àwọn ẹni tó ṣe wípé àwọn jẹ́ni tí eh, wọ́n ti pè àwọn ọmọ àwọn arìnrìn àjò tó ṣe pé nǹkan tí wọ́n fi tẹ̀síwájú lórí ìrìn àjò wọn kò sí fún wa bákan náà àwọn àwọn ẹrú tí wọ́n bẹ lóko ẹrú a lè fi owó zakato ká fi rà wọ́n kó lóko ẹrú tí wọ́n fi dọmọlúwàbí bákan náà a lè lo owó zakato láti fi ra nǹkan ogun fórílẹ̀èdè orílẹ̀èdè Islam so irú àwọn ọ̀nà tọ́lọ̀ ní kí a náwó zakato sínú. Si tọ́ba jẹ́ pàgbàdo àtọ́ba pé iṣu lẹ́gbẹ̀ẹ́ tomato, tòmátò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oúnjẹ tí èso oúnjẹ wóró zakati owó lẹ́yọ̀ fáwọn zakati owó lẹ́yọ̀ fáwọn ńgbà tẹ́ ẹ bá tà tẹ́ ẹ bá tà tẹ́ ẹ bá tà owó yín tẹ́ ẹ pa nígbà tí owó ń bá pọ̀ tó yẹ téèyàn máa ní téèyàn máa fi yọ zakati àwọn afilẹ̀ tọ́dún kan bá yípo lórí rẹ̀ ẹ yọ zakati wọn ò ní ká ẹ má jẹun mọ́ o ò ní ká ẹ má náwó mọ́ o ẹ má náwó ẹ má jẹun yín bọ́bá bọ́bá jẹ́ pé tó kù ọba tó tó iye téèyàn máa fi yọ zakat ẹ yọ zakat nù. bákan náà nínú tá a tún máa yọ zakat lórí rẹ̀ òun náà ní nǹkan ọ̀sìn ẹni tí ń sin màálù tí màálù yọ zakat ẹ ẹyọ kan péré ẹni tí ń sin sin yọ ẹyọ kan ẹni tí ń ṣe ràkúnmí ó dìgbà tí ràkúnmí bá tó pé márùn láti yọ zakati nù ẹ kì í sì ṣe ràkúnmí láàyò àgùntàn kan láàyò torí ẹ èwo lọ wá lé Ọlọ́run fún ọ ní ewúrẹ ogójì ó wá ní kọ ọyọ kan sọpọ kọpọ wọn á ní ẹyọ kan náà lọmọ ẹyọ títí tí ó fi pé ọgọ́fà ìgbà tó bá di ọgọ́fà lé kan ló tó yọ méjì subhanallah ọgọ́fà lé kan one twenty one ló tó yọ méjì. torí ẹ eléyìí jẹ́ tàwọn ẹni tí ń sin nǹkan ọ̀sìn nínú tààtúmọ̀ yọ zakati lórí ẹ̀ ọ̀nà ní káràkátà àwọn káràkátà ó ń gba awóróbo ó ń gba kíní ẹni tí ń ẹni tí gbogbo àwọn nǹkan tá máa tà yóò ṣírò owó àtẹ owó tó wà lórí igbá tó bá ti ní ìdá kan nínú ogójì ní ọmọ yẹn zakati nù ẹni tó bá kọ̀ tí ọba yọ ó kù palẹ̀ má ti jìyà nítorí pé anabi sallallahu alaihi wasallam ó lẹni tó bá lówó tó kówó yọ náà jahannama tí wọn fi máa mọ ọ ẹni tó sì ní nǹkan ọ̀sìn tọkọ láti yọ zakari ọlọ́run ó yí àwọn nǹkan ọ̀sìn rẹ̀ padà sí ejò apárí aboro burúkú lára olólùwọ́n máa fi fìyà jọ nínú náà máa sọ pé máa sọ pé bolo tiwa tó fi àjòlúwa rẹ̀ báyìí pé wọ́n mi ma ana maaluka ana kanzok èmi lówó rẹ̀ mi ní pẹ́pẹ́ ọ̀rọ̀ tó kó jọ nílé ayé torí délé ẹ̀jẹ̀ ayọ̀ zakat ẹ̀jẹ̀ ayọ̀ zakat ká lè ba lọ. bákan náà orígun ẹlẹ́kẹrin kakẹnuru nígbà tí Ramadan bá dé láti ìgbà tí alifájàre bá ti yọ títí tí òòrùn fi wọ̀ pẹ̀lú àníyàn pé à ń jọ́sìn fọlọ kakẹnuru kakararu jìnnà sí gbogbo nǹkan tí ìmọ̀ àbàjẹ́ bíi jíjẹ bíi mímu bíi sísúnmọ́ obìnrin ẹni àbí sísúnmọ́ ọkọ ẹni so gbogbo eléyìí máa ń ba kíkẹnuru yẹn jẹ́ nígbà tó sùn Ramadan bá dé gbogbo mùsùlùmí gbọ́dọ̀ kẹnuru. lópin ìgbà téèyàn bá ti ṣe aláàárẹ̀ téèyàn sì obìnrin tí ń ṣe nǹkan oṣù téèyàn sì so nírìn àjò téèyàn sì tí ò tí ì bàlágà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. dandan ẹnìkan àwọn kópa nínú kíkẹ́nu hajj ká lọ sí Mẹ́kà nílé Ọlọ́run ọba ẹlẹ́dàá wa láti lọ hajj. eléyìí ní orígun karùn nínú orígun ẹ̀sìn islam ẹni tí ń lọ sí hajj kọ́ mọ̀ pé sí ló ń lọ sí o fún wọn béèrè lọ o fún wọn lọ wá oríkì kún orúkọ o lábàá pé mo ti tó máa já làájì mo ti tó máa já làájà ọlọ́mọdé ẹ̀sìn ló ń lọ sí kéèyàn sì lọ ṣiṣẹ́ yìí ọ̀ràn èèyàn ló jẹ́ torí pé wá nínú ọ̀rọ̀ kan nínú àwọn aṣíwájú wa rere ó ní gbogbo ẹni tó bá lówó àti àlàáfíà àti tó lè gùn títí débi tí ó ti lọ ṣiṣẹ́ hajj tó wá kọ̀ láti lọ sí nǹkan kan ṣẹ́kù fúnjú kó kọ́ sẹ́sà nínú kó kú ní káfìrí lọ yahudi àbí nasara fọlọ́n sànù wa ẹni tó lọ ṣe hajj yóò ṣe hajj rẹ̀ fọlọ́ kò ní ṣe fáwọn èèyàn ẹlòmíì jẹ́ hajj dé báyìí ọ̀ dà sí rọ́ọ̀fù pátá ń pè ní baba kudi baba kudi tani baba kudi o lè sọ pálá jù <laughs> so ṣé wọ́n lọ rókì ọba ẹkọọkì kò nídìí kọ ọlọtì náà ọlọba ọba àlónì pé ẹ fi mí joyè kan ẹ fi mí joyè bàbá wa ní oyè òsì etí mo wí náà tó ẹ fi joyè of aroluland sẹ́wọ̀n pé òun náà ti ní táìtù nù kò nídìí kọ́ asẹ̀sẹ̀ lọ sódìdí mẹ́kà kọ́ ẹ kọ́ lọ wá táìtù táìtù kéde torí ẹ anabi sallallahu alayhi wa sallam ó ní man hajja lillah falam yarfuth walam yafsuq kharaja min dhunubihi kayawmi waladathu ummuh gbogbo ẹni tó bá ṣe hajj rẹ̀ fọlọ́ ibi tí májẹ̀mú ńlá wa ni tó o bá ṣe hajj rẹ̀ fọlọ́ nítorí ọlọ́ ọlọ́wọ́ fọ ọmọ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ó dàbí ijọ́ tí ìyá bí ọ̀sá yìí nínú àdìsí mi wal hajjul mabrur laysa lahu jazaa'un illa aljanna gbogbo àti tá a bá ṣe dáadáa tá a jìnnà sí pàlàpàlà ń bẹ tá a ṣe níbàámu pẹ̀lú ìlànà anabi sallallahu alayhi wa sallam kò lẹ́san méjì ju aljanna lọ torí ẹ̀ ló ṣe jẹ́ kó gbogbo ẹjọ́ lọ́n bò láṣìírí ẹ má fara o ọdún yìí ni o ẹ má ọdọọdún tí ń bọ̀ hajj ọdún yìí tí ń bọ̀ yìí iná ní kẹ́ lọ sanwó kọ́lọ́mọbó ṣe rọrùn fún wa ẹ̀san ńlá tí ń retí èèyàn yọ owó kọ́lọ̀ ó forí gbogbo ẹ̀ṣẹ̀ jìyàn èèyàn dàbí ijọ́ tí èèyàn bí yàn sáyé tí ò lẹ́sẹ̀ lọ́rùn wípé tún tara rẹ̀ jẹ́ ah, wàláhì ó ojú bẹ́ẹ̀ lọ eléyìí ni àwọn orígun Islam eléyìí tó lọ́n fi rán nàbí wa sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí tí ó yẹ kí gbogbo wa ká tóró nǹkan ni abds Islam alákọ̀ọ́kọ́ ká sin lọ́n ká má sì fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ká sì gbà pa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀nì ìránṣẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ká máa gbé sọ̀láàtì wa dúró ẹlẹ́ẹ̀kẹta ká máa yọ zakat ẹlẹ́ẹ̀kẹrin ká kẹnuró nínú Ramadan ẹlẹ́ẹ̀karùn ká lọ sí hajj ilé ìlànà orígun ẹ̀sìn Islam a fi ṣeré. èyí téèyàn bá jẹ́ pé kò tí ì lágbára rẹ̀ kò gbọ́dọ̀ ti torí rẹ̀ fèé tọ́ lágbára rẹ̀ sílẹ̀ níbẹ̀ nínú wọn ìjọ yẹ pé èèyàn lè má ti lágbára rẹ̀ gẹ́gẹ́ bí zakat zakat ní pẹ̀lú owó gbogbo ala lówó á ní tìtorí pé ń yọ zakat kí má wàá ṣe hajj hajj náà ní í ṣe pẹ̀lú owó ẹni ti bò láṣìírí fi àwọn àjọsìn yòókù sílẹ̀. ẹni tí sì ń silọ yóò máa silọ pẹ̀lú àníyàn tó dáa ìtọ́lọ̀ ní kí n gbélé ayé wá ṣe ni mò ń ṣe yìí mi ń fẹ́ kẹ́nìkan yìn mí mi ń sì fẹ́ kẹ́nìkan dúpẹ́ fún mi lórí ẹ̀ ọlọ́run tó dá mi tí mò ń ṣe fún ni mò ń retí ẹ̀san lọ́dọ̀ rẹ̀ so tẹ́ bá ti máa bá àwọn èèyàn máa ṣẹ̀sìn rẹ̀ tọkàntọkàn a sì gbọ́dọ̀ kíyèsí gbogbo ẹ̀sìn tá à ń ń ṣe láyé àníyàn wa kọjá pé torọ ọlọ́run là ń ṣe ń àgbọ̀dọ̀ ṣe nítorí ẹnìkan torí ẹnìkan kọ̀dá lè jẹ́ nàní ẹnìkan kọ̀dá nání táàbà wà pa àlìjánà rẹ̀ láfẹ́ iná rẹ̀ là ń bẹ̀rù ọba tó lálìjánà tó níná òun là ń sìn òun la gbọ́dọ̀ máa ti torí rẹ̀ sí gbogbo ẹ̀sìn tá à ń bá ń sìn gbogbo ẹ̀sìn tá a bá ṣe tá a ṣe nítorí ọlọ́run àṣedànù lásán wọn máa pèrú ẹ̀ kọ̀ wá tó kálá àṣẹ̀sìn wa nítorí tọ́lọ́run kama má ṣe níbàámu pẹ̀lú sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam nítorí pé a kì í ma ìyẹ́ ẹ̀sọ́ ju ẹ̀sọ́ lọ anabi tó lọ́n fẹ̀sìn rán ti ní àṣì làwọn náà gbọ́dọ̀ máa ṣe ọlọ́run kó sèmi pẹ̀lú yín ọlọ́run ọba kó túnbọ̀ fi ẹ̀sìn wa kó fi yé wa kó wa láti máa fi wa hù ọlọ́run ọba kó lọ́nà tọ́lọ̀ ó fi yọ́nú sí wa ìlú tí a wá lónìí yìí báyìí tó jẹ́ ìlú arólú àlékún ìdàgbàsókè ọlọ́run bá kó gbé wà lóyìí àlékún gíga ọlọ́run bá kó mú wà lóyìí báyìí iṣẹ́ ìṣe oníkálukú ọlọ́run bá kó fàlùbáríkà sí ẹni tó ti rí ṣe ọlọ́run bá kó má bàjẹ́ ẹni tó kù díẹ̀ káàtó fún ọlọ́run kó gbé àwọn náà lọ́wọ́ sókè ẹni tí ń rawọ́ra ṣẹ̀bẹ̀ sọ́lọ́run lórí bùkátà kan ọlọ́run kó gbọ́ bùkátà rẹ̀ ẹni tí ń bẹ lọ́n fọ́ ma ọlọ́n kó fún wa lọ́ ma ẹni tí ń bẹ lọ́n fọ́ kọ ọlọ́n kó fún wa lọ́kọ alálùbáríkà ẹni tí ń bẹ lọ́n fún yàwó ọlọ́n kó fún wa níyàwó alálùbáríkà ọlọ́n ọba wa ìlú yẹn wà kọ́ máa ní nǹkan kan tó ṣe é pé ń dà láàmú gbogbo ìdààmú tó wà fún yín lóyìí ọlọ́n kó bá mú kú ọlọ́n kó bá mú kú ọlọ́n kó bá mú kú ọpẹ́ ni fún ọlọ́run a sì dúpẹ́ fún àwọn olùmọ̀ pẹ̀lú ọ̀rọ̀ lórí ibi tí wọ́n ti dá wa sọ ọba tó gbé kalẹ̀ fún wa ọlọ́run kọ́dà kún kó má fi ń dá wa láàmú. Assalamu alaikum warahmatullah béèrè tèmi ẹni ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ọlọ́run sì eh, agbáláyé ọmọ nínú ìtàn ànábì ìlú àti èlùbọ́yé pé ńgbà tí omi fẹ́ pa gbogbo ilé ayé rẹ ànábì mìíràn kó tèèyàn tẹranko sínú ọkọ̀ ojú omi ṣé ó túmọ̀ pé gbogbo àgbáláyé náà ni wọ́n rán ànábì nọ́ọ̀sì. alhamdulilayi alukur'an ti ṣàlàyé wípé àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run sí inna arsalna nuhan ila qawmihi dájúdájú ará Nuh sáwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n Nuh alayhi salam ní ìgbà yẹn àwọn èèyàn míì wo ló wà láyé yàtọ̀ sáwọn èèyàn rẹ̀ kò sí àwọn èèyàn rẹ̀ yẹn nìkan náà làwọn èèyàn tó wà láyé nígbà yẹn turẹ̀ ní Ibn Abbas radiyallahu anhuma ló sì sọ pé gbẹ̀rún ọdún ní ń bẹ láàrin Nuh àti Adam alayhi salam gbogbo ẹgbẹ̀rún ọdún yìí làwọn èèyàn sì fi sin ṣùgbọ́n gbà tó da inú ìlà ara àwọn ọ̀sẹ̀ bọ̀ tí wọ́n ń bọ́gi bọ̀ pẹ́ àwọn náà lọ́lọ́run sì rán nàbì inú àṣì àwọn èèyàn tó sì wà láyé ńgbà yẹn náà ní ń bọ́gi ní ń bọ́ pẹ́ lọ́lọ́run parun pẹ̀lú omi tọ́lọ́run wá ní kánábì inú kó kó àwọn ẹni tó gbàgbọ́ pẹ̀lú rẹ̀ sínú ọkọ̀ ojú omi tọ́lọ́run kọ̀ máa ṣe ó sì tún mú akọ àti abo gbogbo nǹkan tó fi dórí àwọn ẹranko ẹyẹ nǹkan kan kó mú wọn sínú ọkọ̀ ojú omi o àwọn náà ló padà wá ṣẹ́kù láyé inú àwọn ẹni tí wọ́n kàn wá náà omi náà ni gbogbo èèyàn tó láyé yìí làwọn náà tó ti jáde. abatọrọ tó ní ni àmọ́síwájú kó ni nígbà wa fún wa a fẹ́ wọ́n pè wá pé káwá bá bí a ti sí aṣọ ní apá ababa fọpa kí ni tí a sì sì sí àwọ̀ bàbá náà ni a sì fa sọ̀rọ̀ fún wíwọ́n pé wọ́n bọ́ta kírun sí ọ̀la àbí a sọ fáwọn èèyàn pé ìfọ̀pámẹ́lá ọba alhamdulilayi tí ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí nítorí pé n tó ṣẹlẹ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé ẹ̀sìn Islam yẹn kò sí àwọn kan rò pé ẹ̀sìn kan lẹ̀sìn Islam tó gba gbogbo jagbajagba ìdí nu tó fi jẹ́ pé tẹ́ bá wo àwọn ọmọ tí ń gbé eégún pọ̀lọpọ̀ nu Burama Fatahi náà tí ó sì yẹ kọjá bẹ́ẹ̀ tẹ̀bára tí láwọn di gbogbo ìlú tó ń gbé nìkan ní jáde àwọn bàbá wọn kí Fatahi Burama yìí ni nígbà tí wọn kúkú mọ nǹkan kan pẹ̀sì Islam ní ti ń ṣẹlẹ̀ nù ìdí nu tó fi wọ́n gbẹ̀sìn wọn gbòfin rẹ̀ mọ́ àìsí gbòfin mẹ́sìn kò lálejò nàka tí ó gbèdé torí ẹ̀ irú ẹni tó kú tí ó wá jẹ́ pé wọ́n bá ìfúnpalápa rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú irú eléyìí wọ́n níbò láti ṣe. àkọ́kọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n rí náà lápá ẹnìkan nínú àwọn sàhábà anabi fọwọ́ bá lápá wọ́n bá rí fúnpa ń bẹ̀. èyí tí jẹ́ ó ní máa ran ni lọ́wọ́ <coughs> lórí kí iṣan kan tí máa kọ́lẹ̀ báyàn lápá kọ́ má rọlẹ̀ kó báyàn lápá. Ànábì ní inzi'ha jadan fa innaha law baqiyat fika ma aflahta abadan torí tó bá ṣẹ́kù lára rẹ̀ ò ní láéláé. <coughs> eléyìí túmọ̀ sí pé gbogbo à ń di nǹkan mọ́ra kìí jẹ́ èèyàn sóríire láéláé àmọ́ bàbá eléyìí ti kú àlàǹfààní àti bílé rẹ̀ pé bóòlù tó dè má pàṣẹ jẹ́ sí ọ kí lọ́ọ́ gbà ipò lè ṣe fún ọ tó wọn lágbè sábẹ́ yìí pé ó ṣe ṣírkùn asghar ìṣẹ̀bọ̀sọ́nà lè tó kéré torí pé yẹn bá sùn kan rọ yẹn sùn kan rọ ó sùn kan kọ́ ó sùn kan má dé gbogbo ẹ̀ tọ́ba gbà pọ́lọ̀ ní ọ̀sọ̀ kìí ṣe nǹkan yẹn ní ọ̀sọ̀ àmọ́ nǹkan yẹn sábà bí a sọ kó ti ṣẹbọ sọ́nà lẹ́bọ kékeré bí annahu ja'ala ma laysa bi sababin sábàbà tóró fi ti sábàbí ó sábàbí àmọ́ tọ́ba sọ pé nǹkan gangan ní ọ̀sọ̀ ó ti ṣẹbọ sọ́nà lẹ́bọ ńlá eléyìí ti máa yọ̀yàn kúrò ní Islam tí máa mú kéèyàn máa bẹ́ẹ̀ náà lọ gbére kése torí ẹ àwa láǹfààní tá a fi lè bi eléyìí léèrè wípé kí ló rò pé kíní lè ṣe fún ọ tó bá yẹ pé ń bẹ láàyè ni ó lè sọ pé ọlọ́run ní ọ̀sán àmọ́ sábàbí lélẹ́yìí sẹ́wọ̀n kó ṣẹbọ kékeré nù ó sì lè sọ pé ní ti sọ̀nù àjẹ́ ìgbé àsọ̀kò ti ṣẹbọ lẹ́bọ̀ ńlá àwọn àgbẹ̀ sábẹ́ pé èyí tó kéré ló ṣe nínú ẹbọ eléyìí tí èyí ọ̀yàn kúrò nínú Islam á fi wẹ̀ á sì sọ látùsí lára so ṣùgbọ́n o ẹni tó bá ṣẹbọ sọ́lọ̀ náà lẹ́bọ̀ tó kéré ìgbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa òun náà ni pé yọ wọ nánà ni yọ wọ nánà ni ṣùgbọ́n kò ní í ṣègbè sínú rẹ̀ kò ní máa wà nù rẹ̀ láíláí àti náà ọjọ́ kan àti náà kan ọlọ́mọdé ọ̀tọ̀ sí wa. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. àti àwọn bàbá wa kú àtàárọ̀ àlàáfíà rẹ gbígbé aláìgbà ní láti láìláàfíà ẹ̀ẹ́dì pẹ́ ìdílé bẹ́ẹ̀ lọ. ẹ dákun ìbéèrè tí mo ní nígbà tẹ́ ẹ ka orúkọ òpè ìsìláàmù ẹ mú ẹnu bá ájì nínú rẹ̀ àti nǹkan tí àwọn mọ́ọ̀mù wa máa ń sọ fún wa nípa ìjìyà tó wà níbi ọtí mímu pé a gbọ́dọ̀ tí ọmọ tí lásán lọ́ta sí pé a ti ẹ̀ jí mọ́ ìjọ pásẹ̀lẹ̀ tó lọ sí ájì nígbà tó wá dé tí wàá lọ gbẹ́tò sí ilé ọtí tí mùsùlùmí tí èyí ẹ̀sìn yé tí sì tún pè ní aláàjì ìdólẹ́tọ̀ kí ni ìyà tó wà bẹ́ẹ̀. alhamdulillah mùsùlùmí ó ti lọ hajj kò ì tí ì lọ hajj kò gbọ́dọ̀ mutí kò gbọ́dọ̀ tọ́tí kò gbọ́dọ̀ bá wọn pọtí kò tí ẹ gbọ́dọ̀ fọlọtí ní ṣọ́ọ̀bù kò tí ẹ gbọ́dọ̀ bá wọn fọ̀kadà gbé kò gbọ́dọ̀ bá wọn fi mọ́tò gbé orí ibu lọtí orí ibu lọtí tí ìbá ṣe pa ìbú yàn àbá tó sọ pé lórí lọ́mùtì <laughs> kí ni wọ́n máa mú ǹdí ọtí gan rí kó múra lọ dẹ́dẹ́dẹ́ bí bá ń bọ̀ wálé ó lè ti yàgbé ara ó lè ti tọ́ ara gbogbo ẹni tí ò tó dé lọ́nà tí ò tó tí ò tó yọ subhanallah wọ́n ìjáde fàábà ò lè rọ́ọ̀lù kòtò gbogbogbò ẹ̀ subhanallah kọ́dọ̀ ò lè bú ọ̀nà lẹ́yìn tó muti ń ta torí làákàyè ti ati àtòhun àtẹranko wọn ti dọ́gba torí di eléyìí ò gbọ́dọ̀ kò fi mutí ò fi tọ́tí ò fi fi jókòó ń sọ ka ni sallallahu alayhi wa sallam ó ní kò tọ́ sí mùsùlùmí láti jókòó nídìí àtẹ oúnjẹ tó ṣe pé wọ́n gbé ọtí sí àtẹ tí wọ́n gbé ọtí sí ọ̀gbọ́dọ̀ jókòó ń bẹ̀ pé ah, làkàṣírà lè mí mu fíjú mílíkì mọ́ mu ẹni tí mu ti ní mu ti ọ̀gbọ́dọ̀ jókòó ń bẹ̀ tó bá gbọ́ lọ́ngbọ̀ à ń bọ̀sibọ̀sí kọ́ jókòó sí búkọ́ ọlọ́tí so ọlọ́ hajj ọlọ́ hajj àwọn nǹkan tá a gbọ́dọ̀ dènà sínú. Si wọn wá ní ẹmu lásán ló máa mu àtẹmu àtògùrọ̀ ẹwọ níyàtọ̀ gbogbo òmùkúmu lásán ẹ̀yin náà máa gbókọ burúkú lọ tí máa jẹ wọn ní ọ̀kan ọtíkà ọ̀kan ògùrọ̀ ọ̀kan ẹmu ọ̀kan burúkutu ẹgbókọ subhanallah ọlọmọdé àmọ sẹkẹtẹ tani ẹ omi ń omi zamzam ọmọ omi burúkú. ẹ sì tí yọmọ òkú ń yọmọ òkú ògèdè yọmọ òkú ojú tí gbogbo ara ti di fùtùfùtù gbogbo àlùbáríkà ara ti já dànù so ẹkẹ rẹ ọkàn máa ṣe bí ìgbà tí ń dání kòkòrò ń jẹ kòkòrò ń jẹ lábẹ́ awọ ọgbádùn mà torí di ẹlẹ kí lọ wá dédìí ọtí wọn á ní ọmọ tí èsà pa owó ọwọ́ nínú apá tún ti rí eléyìí ó síkùnú ló èyí ṣe kùnú ló ìmúkùmù sọjá bó ti ṣe jẹjà rẹ gbogbo mùsùlùmí ti máa ń tọ́tí kọjá wọn bẹ̀ ẹni tí sì ń bá wọn kó wọ̀lú kọjá wọn bẹ̀ ẹni tó gbà wọn sí ṣọ́ọ̀fù kó lé wọn òfin ọlọ́run ni pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa ẹ máa rara yín lọ́wọ́ lórí àti ṣe tọ́lọ̀ lórí àti páyọ̀ lọ ẹ máa rara yín lọ́wọ́ lórí àti ṣe lọ́ọ̀. lórí àti takotọ lọ ọjọ́ ìwọ ti ṣe jẹ. sàwọn àlekọ ń nígbà tí yẹn sọ̀rọ̀ nípa zaka ẹ wá sọ̀rọ̀ nípa zaka àwọn àgbẹ̀ èyí tí kí wọ́n máa yọ sísìn tí a wà tí ń ní ojú ọ̀nà yìí ó dàbí ọtí ti kóró kazu ṣé lọ́ndà ni a lè tò sí ni àbí ti àwọn ọ̀ndà tàwọn iṣu and then irú múdùgá mélòó ẹni a lè ní ní kóró kaṣú tá a lè yọ tí yóò fi jẹ́ wípé ṣàkọ́wọ́ nítorí pé a kò ojú lọ́nà rẹ̀. ìyá ẹ̀yin àgbẹ̀ àkọ́kọ́ ni pé kaṣú yẹn kì í so oúnjẹ. kìí so oúnjẹ kò sì sẹ́ni tí ń fi ń so oúnjẹ kò bu so kìí zakatu kaṣu ni ọma yọ owó rẹ lẹ́dàpọ̀ mọ́wó tẹ nílẹ̀ yọ zakatu rẹ bí kápẹ́ lọ́dún yìí nìsín ẹ ti ní tó three ẹ̀ ń sì yín nínú three million yìí three million mu náà lẹ́tún mú lẹ́tún fi lọ ra kóró kaṣú lẹ́ ń tà ìgbà tí ọdún mi ò fi wá pé lórí owó yín pẹ̀lú pé ra kóró kaṣú ẹ̀ tà ẹ̀ gbá ẹ̀ owó ti wá di seven zakatu zakatu seven ìyẹn ni pé seven million á pín sọ́nà ogójì ẹ̀yọ̀kanu rẹ̀ láàyò ẹ̀yọ̀kanu owó kékeré ni kí sowó tó lọ títí lẹ́yọ̀ bẹ́ẹ̀ bá ti yọ ẹ ti fi ṣàfọ̀mọ́ dúkìá yín eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ múdù táwọn ń sọ fẹ́ni tó gbin àgbàdo ẹni tó gbin ọkà bàbà ẹni tó gbin jéró ẹni tó gbin ráìsì ẹni tó gbin ẹ̀wà ń lẹ̀kún wa méjèèjì múdù kan ọwọ́ tí ò tóbi jù tí ó sì kéré jù àyà níyàkuyà a sì fún tó ọwọ́ yìí tába ti fọwọ́ méjèèjì kóra wọn ń dáadáa sínú rẹ̀ òní wọ́n ń pè ní múdùkàn tába wá ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì irú rẹ̀ oko zakatu zakatu tèrè oko kìí sọdọọdún o ní gbogbo wa ti kéré oko ni ẹ yọ ìwọ nínú èrè oko ní ìgbà tẹ bá ti kéré oko ọjọ́ tẹ bá kéré oko lẹ́yọ̀ ẹ gbọ́dọ̀ dágbà sí eléyìí jẹba eléyìí tó túmọ̀ sí pé àgbẹ̀ tó kéré oko lẹ́ẹ̀mejì ẹ̀mí ló ní ẹ̀rọ zakati lọ́dún ẹ̀ẹ̀mejì eléyìí jẹba àmọ́ lọ́dún àgùtàn lọ́dún ràkúnmí lọ́dún bẹ́ẹ̀ náà ni tabatọrọ ara lé alaykum wa rahmatulahi wa barakatu. ẹ̀sà ìgbà tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ bá wa sọ̀rọ̀ nípa pé tí ẹni tí ń bá ṣẹlẹ̀ sí wa ká ṣáà máa pe ọlọ́run ọlọ́run nìkan ni ká gbójúlé for instance tí nǹkan bá ṣèyàn bóyá bí orí fífọ́ àbí ibà àbí sickness kan so téèyàn wá rí ẹni sọ pé ah, mo mewé kan àbí ewé kejì pé kí n gun mára wọn yá gbà kó lò àbí kí wọ́n fi ṣàgbo fún yàn àbí anything pé nǹkan yẹn máa mú yàn lára dá ṣé kéèyàn gbà kéèyàn lò àbọ̀ ọlọ́run náà ni kéèyàn máa pè pé ọlọ́run jọ ṣàánú mi jágara mi yá o. ìbéèrè rẹ wúlò gan ọkọ ni pé gbogbo tó bá ṣe wá ká máa fọlọ yorùbá yẹn fẹ àkọ́kọ́ ẹni tó rí ṣe ta ló jẹ́ orí ṣe ẹni tí ò rí ṣe ń kọ́ ọlọ́ọ̀nà ni ẹni tó gbádùn ta ló fún lálàáfíà ẹni tí ààrẹ ń ṣe ta ló mú máa ń lálàáfíà ọlọ́ ẹni tí ń rí tà tí ń rí rà ta ló mú ta ló mú tí ó rí bẹ́ẹ̀ ọlọ́ ẹni tí ò rí rà tí ò rí tà ta lẹni tó gbádùn ò ọlọ́ ìyẹn ni pé a gbọ́dọ̀ má tìran tó bá ṣe wá mọ́ a gbọ́dọ̀ má tìran tó bá ṣe wá mọ́ nǹkan tó yàtọ̀ sọ́lọ̀ torí ẹnìkan ò lè dá nǹkan kan ṣe nínú ìjọba ọlọ àfi ntọ́lọ̀ ń bá fẹ́ ká mi eléyìí bá eléyìí ọ̀wá túmọ̀ sí pé tọ́lọ̀ ń bá gbàdánwò kan bá wa ká má gbìyànjú àti ta àdánwò yẹn láyà kò túmọ̀ síbẹ̀ ọlọ́run ló gbàdánwò rẹ̀ bá wa ọlọ́run sì ní ká wọ́ oògùn sí àdánwò tó ń gbé bá wa torí ẹ̀ lànà ìbìnrin tàdá wọ́ ibadallah ẹ lo oògùn sí ti ṣe yẹn yẹn rú ọlọ kọ́ wa ni mo gbọ́ lọ gbọ́ torí gbọ́ lọ náà lóníkàrí ó ṣe mí nílòògùn ọkàn parẹ́ ló tún jìyà. ṣùgbọ́n nǹkan ṣàkíyèsí ni pé ìtọ́lọ̀wọ́n bá ṣe léèwọ̀ àgbọ̀dọ̀ fi ṣògùn. lọ́ba kí àgbo fún wa lórí ibà tí ń ṣe wá á mú mọ̀nà lópin ìgbà tó bá ṣe pé wọn ò fọ́ tíkì tọ́lọ́ náà bò fi ìwòsàn wa sára tó ṣe léèwọ̀ fún wa wọn ò sì sọ wípé ẹ agbo yẹn a gbọ́dọ̀ wá kó òkúta méje ká kó dà sínú àpò òkúta jíjẹ wọn ò sì sọ pé kọ̀fọ̀ kan lé agbo yẹn lórí kó tó di pé ọ̀jẹ̀ mú mu kí ló fẹ́ mú wa mọ́ mu oògùn tá a mú náà tó yìnbó ṣe bí ewé àti egbò náà ni Islam ọ̀tá kó gbogbo eléyìí tó wà sọ pé torí pé àwọn Yorùbá wọn ṣe ànímú àṣenímú jẹ̀díjẹ̀dí sèyàn nísìn ọwọ́ amákùnmù kan wá pé mu mẹ́kọ ọwọ́ ni ò ní mu jẹ̀díjẹ̀dí ọyọ́ ọtí rẹ̀ dànù. lópin ìgbà tó ṣe pé wọn ò fi ń tọ́ta kó tọ́ náà ń ṣe. sọ eléyìí túmọ̀ sí pé tí nǹkan bá ń ṣe wá Islam gbà ká sí pépé níta bá lè lò sí ká lò sí lópin ìgbà tí ọba ti ta kó tọ́ lọ. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pọ́lọ́n ló mébi pa wá ọlọ́sìn ní ká wó oúnjẹ èèyàn ní sọ pé ọlọ́run ló mi fi bébí ọba kọ́ kú àti bẹ́ẹ̀ lọ sọ eléyìí túmọ̀ sí pé tádàn ọba ṣe wá á fọlọ́ ṣùgbọ́n lọ́n tó gbàdánwò náà wà kọ̀kọ́ ká ṣe tó lè mú àdánwò yẹn lọ àbí tó lè dínkù eléyìí jẹba ọlọ́run náà láti tún bẹ́ẹ̀ ń tà كما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك